dẹ̀ máa ní sùn ṣó fẹ́ máa sìn règùn lé mi lórí ìsìn ni. ọpọlọ tó wà lórí ẹ kò ní kúrò. ẹ ẹ wá ẹ wá rí ẹ torí pé jẹ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi abẹ sí. big boy what. ohun tí mo ṣe bí ní tiẹ̀ ti báyìí ná àwọn ọlọ́kọ̀ máa ta owó mọ̀dọ́ láàmú gidigidi òde òde jẹ́ kí common sense tí ó ṣiṣẹ́. bàbá ò lè má kàwé kíyà náà má kàwé ká wá sọ ayé ọmọ di púrúǹtù o ayé òde òní tó bá ti ọ́gìlì má fẹ́ ọmọ tó ọ́gìlì kó má má lọ bí ọmọ bàbá. ẹ sá lọ fẹ́ ọ̀fọ̀ ti tọ̀ sígbẹ́gì ni ó pẹ̀lú ọwọ́ ni. igi ti dá o. iná máa ń jó mi kẹ iná ń jó mi seriously o. ìgbàgbọ́ sọ wọ́n ní gbogbo nǹkan tó wọ́n bá ti ṣe ti ilẹ̀ ló máa gbé abẹ́ gí ló nínú onírọ̀ ayé ọ̀gá láfẹ́ àfihàn làwọn òríran àṣà ìjọ mọ́tò ti ń gbà wá nàìjíríà kò gbáfin lójú mi. àbájáde já ẹ lọ́nà. sára yẹ gbogbo ẹ àwọn aṣọ ọmú ta máa sáré gbálẹ̀ ẹnu máa ti sínú mọ́tò bíi àlù. ìwọ tó dá mi kò sí kò dá ṣe ẹ gbà fi ẹ oh ọ̀nà dá dá. èé ṣomi ahun tí èé tán gbàgbọ́sà bí wọ́n tó ti tán fún. you ask me, is there anyone to trust? I wouldn't know. If you ask me, is there anyone to trust? àmì nìkan tó ń jọ mí lójú bẹ̀ ni pé ìyàwó mi tí mo fẹ́ kò ń ṣe báyìí tẹ́lẹ̀ kó ń wu gbogbo orúwà yìí tẹ́lẹ̀. ṣé pé ọmọ àwọn péré ló pé ẹ lé ni ó ti dìbí gbogbo ìtọ́kù wàá bẹ̀ mí náà lé nǹkan bá fojú ẹ̀ hàn wàá bá mi lé. kí ló dé tí ò nífẹ̀ẹ́ kí ló ṣe ọmọkùnrin yẹn ó dúró dáadáa lọ́mọkùnrin ṣó gé nímú ni àbó gé lójú àbó wọ́ àbó súnké kí ló ń ṣe é náà. Ah. oyin kan kí ló ṣẹlẹ̀ tó fi ju fóònù rẹ. kí ti gbò ní tani olórí burúkú ẹni mú wèrè tó sẹ́yìn kọ́ mi gbàgbà lọ́ọ̀dù sí ẹ. àwọn olóṣì àwọn ọkùnrin gbádùn ẹni tó bá ní àní jẹ ni akọ tiẹ̀ mò ń jẹ ni ṣé ẹ rò pé ọmọ kékeré lọmọ ẹni tó lọ yìí ẹni tó lọ yìí kì í ṣe ọmọ kékeré bó ṣe wà yẹn tí ó bá ti bímọ méjì tàbí mẹ́ta àfẹsì tí ó bá dẹ̀ níyàwó lé a jẹ́ pé kankan wà ní ọ̀rọ̀ ẹ̀. èmi ni ẹni nàìjíríà rí wèrè ni mí kò ń ṣẹ́jú ẹ̀ tí n bá yí padà báyìí mo ń hanrun ni tó má dẹ̀ bí ẹ̀dá kò jí mi. mọ̀mí tẹ bá insist pé kí oyin kan kó fẹ́ báyọ̀ at the end of the day tí marriage wọn ò bá work out orí ló máa dàlẹ́ o. bí olú má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo wo jẹ́ kó yẹ o in case tó o bá mọ̀ fifty fifty right lájọ ní nínú company nìyí o ti gbọ́. and stop talking to me as if you are my boss. Oh, oh I'm not your boss and you're not my boss. But you need to carry me along. You need to let me be aware of any deal in this company before you go ahead. And that is transparency. Ìbẹ̀rẹ̀ kan tó ń ṣe ètò ìbámọ̀ òun náà pè ní fraud. You need to be transparent. Wo tí yóò bá kúrò lè Fọlárìn o ò lè gbọ́ pa o ò lè gbọ́ po èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ìtìjú ńlá ló máa jẹ́ fún mi ní éèjì mi kí n ò kẹ́ oyún sí mi lọ́wọ́ pàdé tó ń wo ìṣá. ẹ ó fi mi nìkan lẹ́nu nínú bedroom látẹ̀kọ́ ó tiẹ̀ yà sí mi ò rí tèmi rò. ojú ẹ fọ́ ni ṣé o ò ríran ni àbí ọ̀rọ̀ òṣìwò ló ń sọ lẹ́ẹ̀kẹ́ òṣìná can't you see I'm busy. ọlọ́run bọ́lájí ṣé ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ nítorí ọlọ́run ni ìwọ nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ní àbáwọn ẹlòmíì ò kì í ṣiṣẹ́ ní àárọ̀ àwọn boyfriend ẹlòmíì tó ń ṣiṣẹ́ ọkọ́lé ẹlòmíì tó ń ṣiṣẹ́ ní tí ẹ ṣe wá nira báyìí ná lórí iṣẹ́ iná. kò níbi kankan tó ń lọ èmi fi dá ẹ lójú pé ó nífẹ̀ẹ́ á you. báwo ló pàdé bọ̀dá tó ti di pé wọ́n fún ẹ ní engagement ring. àmì báwo ni ọ̀rọ̀ ìgbéyàwó wa àti bọ́lájí. ìgbéyàwó èmi àti bọ́lájí ò sọ̀rọ̀ ìgbéyàwó kankan. o ní ìyàwó ẹ lélẹ̀ o ò lè fẹ́. give me a name fún mi lórúkọ kan lára wọn. jáde níbo. ọlọ́run ṣe bẹ́ẹ̀ lẹ́ni tẹ́ ń fẹ́ kí ni nǹkan tó dènà tó jẹ́ pé èèyàn ọkùnrin ẹ̀ kí n nítẹ̀ lọ́rùn báyìí ná. what are you gonna do now? be sorry tí bá sọ fún yẹn pé ó yé mi rán ni mo. ẹ ìkan ò dáa àwọn òbí ẹ̀ dáa ìkan dáa àwọn òbí ẹ̀ ò dáa. fẹ́ ọmọ mi má fẹ́ ọmọ mi ṣe fẹ́ fún ẹ ní hypertension ṣé mọ̀ mi fọlárí ìjọ náà ni. ọkọ ọkọ burúkú ò ṣe é àná burúkú ló ṣe ní abẹ́ mi bọ́ ṣe máa ń sọ. ṣe rí àgùdà wa kọjá lọ́dẹ gẹ̀ẹ́sì òṣìṣẹ́ ọ̀lẹ́ lọ́lẹ́ jẹun. ṣèbí kẹ́ tó gbé ẹran kẹ́ tó pa ẹran kẹ́ tó sè é tó wá jẹ ìṣọwọ́ yìí náà ni mo. nípa náà ẹwà tí mo bá wọn tí wọ́n ń fa ẹran o láfa tìjú. Ah! bàbá jíwọ̀n ẹran táàdínlọ́gbọ̀n ẹni sòrí ni. ṣèṣe ẹran tí wọ́n fẹ́ tì torí rẹ̀ pa èmi àti ọ̀rẹ́ mi lẹ̀ wá síwájú. àwòrán kéré. ogun ẹ̀jẹ̀ ni. anvali wọn ní kàwọ́lù bó o ní sọ wà. inú rẹ yóò kàn sánmọ. látìkà ni látìkà ni. ṣé wọn nìkan lóbìnrin tí bẹ́ẹ̀ lù yìí ni ní ọkùnrin méjì fi bọ́ ọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ló sì jẹ wọn níhò. ẹ rèmi náà bẹ̀ kàn pè mí ní jọ́gọ̀ ọ̀yà ń bàlẹ̀ àbí kàn pè mí ní jọ́gọ̀ ọ̀yàwó lù. mo dára ayé o kó wọgbó gbogbo ẹni bá ní mọ́fẹ̀ẹ́ jọ́gọ̀ onítọ̀hún ó mọ̀ fún yín sẹ́ni yóò sì mọ̀ kúrò lẹ́nu wọn. Ah! yóò mọ̀ kúrò lẹ́nu wọn sí yóò mọ̀ kúrò lẹ́nu wọn sí. nǹkan bá lálẹ́ ẹja ní ẹ̀ṣà kan. bí mi ò gbọ́ gbogbo nǹkan mo gbẹ́jà. sẹ́ẹ̀rí kanakana ọmọ yín ti na ọmọ ẹ̀gà ìjà sì ń bọ̀ ìjà ti dì àti péjà tiẹ̀ ti dé gan. níbi tá a bá dé ajá àfọ̀ gbéra ni. sẹ́ẹ̀rí tí ajá òun bá gbéra láti sìn tó bá bẹ̀rẹ̀ sí sáré tó ti sáré lọ bí ogún ọdún tẹ̀sí mi bá gbéra. ìlè lo ìlè lo ọjọ́ kan délẹ̀ tí ì kùkùté ni mí ẹni mi kùkùté ara rẹ̀ sì ló mì ẹ dákun kí lèmi náwó gánlẹ̀ ìtọ́wọ́ mi ò tó. gbogbo ẹ bá ti pálẹ̀ níbi ìtọ̀dọ̀ mi eré wọn ni ò ní pa wọn eré ẹyẹ ni wọn. ṣé wọn lẹyẹ. eré ẹyẹ. èlùbọ́rẹ́ o. èlùbọ́ tí yàrá rẹ rọ pé òrè lọ wá. èmi ò sọ fún mọ mi pé atẹ́gùn fẹ́ lọ. odò ti wọlé ẹjẹ bá lọ́dọ̀ rẹ ẹjẹ ń sọ bọ lọ́dọ̀ rẹ. Ah! ibo ni kúlẹ̀ ti gbà wọlé. omi gidi ni. jọ méje ni n yóò 한발이 mo fi tọ́sẹ́nu láàárọ̀ kùtùkùtù ẹgbàá mi tọ́gbọ̀ ọ̀tọ̀ lè. Ah! ayé o ìṣègùn ìsọmọ tó tó ní tó ń pokọ rẹ̀ ń jágọ̀ sí ni. àní dọ́gọ̀ dọ́gọ̀. sálẹ̀ sálẹ̀. cutlass ọ̀jẹ̀ ah! kó sí lọ́jọ́. lọ fún antenatal. ok èní ni mi ò mọ̀ ṣá it's okay ṣé o máa wá ara ẹ lọ ni àbí kí ìṣẹ̀rí fi gbé ẹ lọ. Ah, mi ò lè drive ara mi. ọ̀lẹ́ àìjẹ́ kí ìṣẹ̀rí fi gbé ẹ lọ ń gbà ẹ̀. ẹ Sheriff. Sheriff. sir. Yes, sir. Good. ẹ o máa gbé alájà lọ sí clinic wá o ò gbọ́dọ̀ gbéyàwó mi sáré o mo mọ pé alájà ò ní fẹ́ kó bá ẹ̀ sọ tó bá sáré gan kò ní sùn ẹ tí ń bá o sáré jàgbóró ló ń wá o o ti ń ṣọ́ ẹ lọ kọ́lọ́ ń ẹ sátì my dear. Mm, ṣé orí kò gbọ́dọ̀ sáré sí i. mo ti ẹ̀ gbọ́n gbọ́dọ̀ sáré How far? Alhaji, congratulations. Hmm. Ìyàwó yín ti bímọ. Ti bímọ. Ìyàwó yín ti bímọ obìnrin làǹtìláǹtì. Ó obìnrin. Àlàáfíà ni ìyàwó. Àlàáfíà ni ìyàwó. Ọmọ ń kọ́. Alhamdulilayi. Alhamdulilayi ọ̀yà làmì. Ṣé mo lè wá rí bò wọ́n sí kí wo ìyá àtọ̀mọ́? Ah, Alhaji ẹjọ́ jẹ́ nǹkan bíi one hour later. Exactly. Oh, bí a kẹ́ lọ kẹ́ padà ní ẹ má jẹ́ kí n lọ ẹ jẹ́ thank you. ẹ ẹ nọ́ọ̀sì ráyọ̀ kókó fáìsì náà bá ń ẹ̀ṣẹ̀ ńlá o orí ẹ̀ṣẹ̀ la ṣe dá ìdáríjì ìdáríjì ńlẹ̀ lábá ti ṣẹ̀ ṣẹ̀ bọ́ ẹ jẹ́ ká máa tọrọ ìdáríjì wípé àṣẹgàfúnláhìn àṣẹgàfúnláhìn àṣẹgàfúnláhìn àṣẹgàfúnláhìn àṣẹgàfúnláhìn àṣẹgàfúnláhìn anti gafurullah eh, anti gafurullah Àjàrà ọmọ tó nígbà tó nígbà tó kọ́ láti lé èyí fún jọ̀wọ́ máa lọ́mọ yẹn wò ọmọ tó rẹwà Àjàrà bèbí Àjàrà ọmọ tó nígbà ọmọ tó rẹwà tó kọ́ láti lé Àjàrà ló gáre gáre ní kó lò Àjàrà àwọn ló ń lọ iṣẹ́ rẹ̀ ń lọ sùn tó mi. bàbá ókè rà. àwùsù bìlá ẹ̀mí náà ṣe tán ní ìrajì. ajára kí ni gbogbo ìtò gbé lọ́wọ́ yìí ìjọ wo ló bẹ̀rẹ̀ gbogbo ilé ìgan náà. ẹ gbà mí o abẹ́rẹ́ ayé mi ló dé báyìí ara ń tẹ́ ṣe ṣe ṣe náà nìyẹn tí bàbá àṣàrẹ́lì òfin ní girlfriend ẹ̀yin náà lè fà á nà ọ́ ká ní pé àṣàrẹ́lì ní girlfriend ni ẹ ti poison oúnjẹ meanwhile kò tí ẹ lè ní girlfriend tó bá ní girlfriend mi máa jẹ́ first wife ẹ̀ ó ti ṣọ́ọ̀f mi ó ṣọ́ọ̀f mi dákú ọlọ́run gbọ́ abẹ́ ẹ̀gbọ́n yẹ ṣèmí ṣèmí lọ ń sọ́ ń gbòòrò àwọn oúnjẹ àlùyẹ o. àjàrà àjàrà torí ọlọ́run òun ló sọ yẹn ó lóun lọ sí skul ṣé bó ti graduate kí ló tún lọ ṣe skul. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ táwọn tó ń bẹ skul skipi skipi ọmọ ajé àti mímì ìyá gbàgbé ẹsìn rẹ̀ lẹ́yìn ọjọ́ ìnà má bá ń jà ọ́ ẹ̀wẹ̀ yọ ọmọ ilé ẹ̀wẹ̀ yìí. mo gbé ajara àwọn lọ eh? ajara ajara mina shaitani raj Hajara hey Hajara ah Hajara kọrí nígbà tí ṣe pé mo lálà torí ọ lọ Hajara ah Ọlọ́run. Hmm. hmm, Ajara. Ìyá mo tún lọ fún ẹ. Ṣé wàá lọ? Ọkọ mi, bí mo ṣe rí ẹ tí mò ń dunnú, mi ò ní sunkún lórí ẹ o. Àmín. Bí mo ṣe rí ẹ gbogbo gbà tí inú mi ń dùn, inú mi ò ní dìbànújẹ́ lórí ọ̀rọ̀ ẹ o. Àmín. Ilé ìwé ló ń lọ yìí o. Jọ ọkọ mi, má gbàgbé wákàtí márùn-ún ẹ o. Kó jẹ́ kó máa pé ní gbogbo ìgbà. O ṣáà mọ̀ pé mi ò kì í fi tèmi ṣeré àbí gbogbo bó bá dẹ̀ ṣe é ṣe jẹ́ kó máa bá ìlànà ẹ̀sìn Islam lò ó ti gbọ́ mi jọ torí ọlọ́mi òní sunkún lórí ọkọ mi tó bá ti délé ìwé gbogbo ìgbésẹ̀ kó máa rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe kó máa rántí ilé tó ti jáde wá ṣó ti gbọ́ mi. ṣe rí alájà èmi náà wàá fi dá yín lójú wípé wákàtí márùn-ún kò ní dín kódà irun jọ̀mọ́ ni mo bá wọn kí ojú mi ti màá mì sẹ o. èmi náà máa mì sí ó dàbọ̀ ma. ó ṣe ọkọ mi ṣe gan. ó yìí sábà ń sìn. agbésèdè dáríjì mi o ìtọ́mọ yìí ṣe yí ọyẹ mi o ìtúnṣe yí òye nítorí olówó ajára. abẹ́ ò dẹ̀rí. hello orí kó máa ṣòfò ni orí kó máa ṣe tẹ̀ náà ní ah èmi wọ́n bẹ pass nine tí wọ́n fún lówó tí ò dáa tí owó tí ò ṣe tèmi ó ní tó bá máa ní kó dáa fún aláwọ̀ ìjọ kó dáa fún ẹ ó máa ṣòfò tẹ́bítẹ́bí ni ah ó lè bá tíṣọ̀ lè lọ́ ọ̀nà ó máa ṣòfò ni jábọ̀ ló ń fọ́ọ̀fù mi ìjọba pé nọ́mbà ìmọ̀lá yí lórí ikú. wá ọmọ ìyá kí ló dé kí ló ṣẹlẹ̀ ta ló ń ṣe ẹ̀tọ́ rẹ̀ rán ìgbègbè lórí láàárọ̀ kùtù kí ló dé. ọ̀rẹ́ mi àyà jẹ mí mo lọ pass night lájọ bọ̀bọ̀ kan ni ó wá fún mi ní five thousand sílẹ̀ márùn five thousand ah mo dẹ̀ ṣe gbogbo eré fún mo gbé gbogbo package ni mo gbé fún ó lo owó mẹ́fà pẹ̀lú mi. Ah! ó ṣe kí ni. five thousand ló fún mi. Ah, ọmọ mi ò lè ti ṣe mí ah, kí ló dé wọn mọ yẹn kí ló dé tó máa jápa mi dànù náà ah, ọkùnrin lè lè fà lórí ẹ̀ o lè gbowó lọ́wọ́ ẹ̀ mo ti sọ fún ẹ mo mú nídà ti dára ẹ jù báyìí lọ àwọn ọkùnrin olórí burúkú ni wọn bóyá ṣọlá ẹ wà yìí ètò níláàrí wọn kò tó two percent ọ̀nà hmm. ètò níláàrí wọn mọ̀ yìí wà ayé wọn ti bàjẹ́ ṣọlá èmi ò tó wáyé pé mo lè ṣayé mi láìsàn ọkùnrin ọlọ́run máa lé gbogbo ọ̀dà mi kúrò ní ayé yìí. wọn ò wúlò wọn ò gbádùn rárá àti rárá torí ẹ̀ làwọn obìnrin gan la ṣe mínú wọn á lè máa báyé gbogbo ọjà yìí. wo mo ti sọ fún ẹ tó bá ti dọ́dọ̀ ọkùnrin wà á kọ́kọ́ bí ilé wà á kọ́kọ́ gba owó ẹ̀ kó o tó ṣe ẹni tè. lẹ́yìn tá a wà yìí ó wá jẹ́ kí ọkùnrin kó farabalẹ̀ lọ lẹ́ẹ̀mẹ́fà lórí ẹ̀ ó wá fún ẹ lọ́wọ́ márùn-ún kó tí ẹ̀ wọ́n gòkè kó n fi ṣírò ẹ̀ síra wọn pé ẹ̀mẹ́fà owó mẹ́fà kó tiẹ̀ bẹ́ẹ̀ fọwọ́ kan sí ó tún wá ṣí tiẹ̀. ọ̀rẹ́ mi two five lọ́wọ́ kó fẹ́ fún mi tẹ́lẹ̀ two five ṣílẹ̀ méjì àbọ̀ ah. mo ní báwo ni máa fún mi ṣílẹ̀ méjì àbọ̀ gbà tí mo dá sáájú ní pẹ̀lú ariwo pẹ̀lú gbogbo ẹ̀ tí mo sọ pé ó oh, ní gbogbo pákéjì tí mo gbé fún yín ni owó mẹ́fà ló ṣe kílẹ̀ kò mọ́ lóyún ṣe wàá bá mi fi two five ló jẹ́ five bay. ọlọ́run ayé yẹn máa bàjẹ́ ni ṣògbọ́n ló máa pa níbi tó wà kò rí sóríire mo tún bẹ ṣépè fún táwọn aláàrọ̀ bá ní kó dáa fún àwọn alálẹ̀ ò ní jẹ́ kó jẹ́ àwọn aláàrọ̀ ò tẹ̀ ní jẹ́ kó dáa fún. Ah, ọ̀rẹ́ mi ó hmm. gbó mi hmm. ah, gbogbo eré ni mo ṣe fún ó máa ṣeré fún o o lè bí pé nígbà tí mo rí bọ̀bọ̀ yìí mo sì rò pé ah, èèyàn tó tó bá rí tíìkì ọ̀rọ̀ tó bá rí ẹ̀ṣin tó gbé wá tó máa ní kó máa fún mi lọ́rẹ́ thousand mi ní jiyàn wọ́n fún mi five thousand. lórí ibú ni fa ọ̀rọ̀ ajá ló lè jẹ mẹkáníìkì kan tó fi mọ́tò wọn iṣẹ́ ni àwọn ah, kú dọ̀tí rẹ̀ rárá. Ah. ọ̀rẹ́ mi ṣó jẹ́ kí n já ẹ sí next time tó bá fẹ́ lọ ṣe pààrọ̀ ṣó ń gbọ́ ṣó láwọn ọkùnrin mọ́ yìí wáyé wọ́n gọ̀ ọ́ sórí gbogbo ọpọlọ wọn báyìí ọwọ́ àwọn ló wà ọgbọ́n ọba ojú tẹ̀ fọ́n lọ nǹkan tó ń jẹun kínní ni sórí tó bá rí alágbára ayé yìí tó sọ pé kò yẹ nǹkan wà ó kínní kan ó lé pẹ̀lú tù ó lé pẹ̀lú sí jọ ta ló máa ta ló máa ń rún sí láti obìnrin ni obìnrin ló máa ń mú gbogbo alágbára ayé ìbàlẹ̀ tó ti yẹ sórí nǹkan tó jẹ rè tẹ bá ti kọ́kọ́ wọlé tẹ ti jọ ń ṣe náìsí fúnra yín wàá kọ́kọ́ fi sí lẹ́vù ayé kan wàá kọ́kọ́ bá ṣeré tó jẹ́ pé gbogbo àrí àti má gbọ́ jìjìjìjì ó dẹ̀ mọ̀ pé táwọn ọkùnrin tó bá wà ní lẹ́vù yẹn báyìí gbẹ̀ ti háì ara wọn ti máa gbọ̀n wọn ti máa làágùn nínú èsì wọn máa máa gbọ̀n ní bí ọmọ tó fẹ́ mu yàn ẹni tètè bá béèrè lọ́wọ́ ẹ̀ gbà yẹn máa dà á lẹ́nu ọ̀bí ẹ̀ rà ẹni tó ti wà lágbo tó wàá ti fi ọkùnrin sí lẹ́vù yẹn wàá ṣé wàá béèrè owó ẹ lọ́wọ́ ẹ pé fifty billion, ni mo fẹ́ gbà ó bílẹ̀ ẹ̀dá ó máa sọ fún ẹni táìmù yẹn ni. ọ̀rẹ́ mi. ẹniwẹ̀ ẹniwẹ̀ ṣòlì ìgbóyè máa jẹ́ náà ló ti sọ fún ẹ next time má dọ́là rẹ̀ wàá kọ́kọ́ fi sí high level náà tó bá wá dé high level wàá béèrè owó ẹ lọ́wọ́ ẹ wọ́n gbà ti fún ẹ lọ́wọ́ ẹ wàá dẹ̀ ṣeré fún wàá dẹ̀ jàdà nù ní nígbà tó máa ṣe pé òṣì kìí. ọ̀rẹ́ mi mo fẹ́ lọ sí lẹ́ṣọ̀ lára ẹ̀ mọ̀ tí mo ṣe wà mí lè lọ síbì kankan ah, ah. ọlọ́run. o lọ lẹ́kìrì o fẹ́ lọ lẹ́ṣọ̀ o lè ṣìṣirò ẹ̀ náà wá lẹ́ṣọ̀ rúùmù ni kí ló fẹ́ lẹ́wọ̀n ṣe láyé ẹ̀ tó. náà kí ni nǹkan tẹ kọ́ ń bẹ̀ gan. kí ló fẹ́ kọ́ kí ló tẹ kà gan ìlú tó ṣe ṣe ti fi tán ìwé òde wo orí ẹ̀ náà. torí mi ìwà mi ò ní ìlẹ́ṣọ̀ kọ̀ọ̀kan láyé mi o gbogbo nǹkan tí mo ní ìdí. torí pé kí ni mo kàwé mi ò kàwé máa ṣe kí ni. ọmọ báàsì ọmọ ìmọ̀ dájú bàbá ẹ̀ bá. ọmọ tó ń fún mi ní nǹkan ní

want to know about me. I know what it takes you. lẹ́yìn ọjọ́ jímọ̀ tó yẹ kẹ́ wà ní mọ́ọ̀sì ẹ̀ mú tí ẹ̀ mú sìgá nínú ilé mi. ẹjọ́ ẹ̀wà ẹjọ́ ẹ̀wà. ẹjọ́ ẹ̀wà ẹ̀wà ẹ̀jẹ̀. ah ah kí ni ah, kí ni wẹ̀rẹ̀ kí ló dé náà. nítorí pé kí ni <laughs> ká wà kí jímọ̀ bá tiẹ̀ déwájú jímọ̀ gan lásán ẹ̀rù máa bá ni ká lọ kí gbogbo ayé ló máa ń kí jímọ̀ àwọn ò lè lọ kí jímọ̀ lẹ́yìn kó nǹkan kó wá kí wánu bíbá yìí àwọn ń ṣayé tí wá ń bíbá yìí ni alájà ṣé bá ṣe wà yìí ọmọ ayé ni wá a gbọ́dọ̀ ṣe fàájì every friday bá dẹ̀ ṣe máa ń ṣe tá a bá ṣe lásán àwọn asíkì ká lọ ah, kí ta ni ká lọ kí jímọ̀ kí mọ́tò bàjẹ́ tí òun máa yẹn kíyàn àfi kí gbogbo èèyàn máa kìkì. màmá à inú yín ò dùn pa wá ṣe fàájì lé lọ́jọ́ jímọ̀ a máa ń ṣe ìgboro ni a máa ń ṣe fàájì kiri gbogbo club a máa wọ club ṣeré kiri bàtà kan wo pé ká ṣe fàájì inú ilé yìí nù ẹ lè pẹja fún wa ẹ gbà láti ṣe máa fà díẹ̀ ni. ẹ ṣe fàájì ṣe fàájì ẹ bí ó lè jẹ́lé náà lẹ́ Hey! Hey! Hey! Yajara! Yajara! ẹ máa wọlé lọ yes mo trust yín ẹ máa lọ bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn. alájà ìṣe fàájì alájà ìṣe fàájì ẹgbẹ́ ní mo pẹja fún alájà alájà tẹ̀ ń tọ́ ọ̀nà ìṣá ẹ ṣàyẹ̀ yín ẹ ṣàyẹ̀ yín mo ti sọ fún yín ẹ ṣàyẹ̀ yín. ọmọ tó ń fún mi ní. salary. Hey, eh? personally, baby girl, let me pay your salary. I need your sister from my work under me. Yeah. Everything you want to know about me, I know what it takes. You will press me over it. Yeah. Baby girl, guys ọmọ ẹwà nǹkan kan wà tí mi ń rò ó fine ṣe mọ̀ pé ẹrù ti wà á lẹ́sìn but ó yẹ kẹ́yìn náà understand pé fàájì òkè máa ń dùn níbi tí ò bá ti sóbìnrin o ó yẹ kẹ́yìn understand pé kò sí bí fàájì ṣe máa rí tí ò bá ti sóbìnrin kò kí ń dùn èmi wà rùn kankan fine àfi hàn lodge síbi yìí sin like two months àbí ẹ jẹ́ ká wá ọmọ tó bá ṣan náà á ní mi ò dẹ̀ kọ́ mi nǹkan fẹ́ ẹ ní ọmọ ẹ jẹ́ ká wá ọmọ tó bá ṣan tó make sense you know tá a máa fi já yẹn bí yìí advice tèmi dẹ̀ tá a bá fẹ́ ṣọmọ ẹ jẹ́ ká ṣọmọ tó pariwo ọmọ tó make sense nǹkan tèmi ro èmi ti ní plan àwọn ọmọ tèmi fẹ́ lò already mi mọ nǹkan tó wà lọ́kàn tí. Eh, you're right but there's this love i'm thinking about eh, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ là mí lọ́yẹ̀ lórí ó ní one particular girl tí mo like AJ. AJ. AJ. yeah oh. same AJ tó ń gbé ní off campus. oh <laughs> Come on, that rough girl. Get Getting rough now, show money. Understandable, she's rough, but there's something about her. I love her courage. Ṣé you push máa big jokes yẹn tó máa bounce to máa bounce ó máa ń da ọ̀rẹ́ mi rìn you know. Àbí kí ló ní mo sọ? Ẹja ńlá làwọn ọmọ yẹn o. AJ, Mimi, Skin Pink pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn yapa gan. Anyway náà yẹn ò lè wọn kì í máa ń tẹ̀tù fún ajá. You don't get. I feel you. Jẹ́ kó yẹ gbé súnmọ́ and meanwhile èmi mọ̀ dán wọn jẹ́ ká lọ síbẹ̀ òun gan máa ṣọpẹ́ akátá ni tó bá gbọ́ pọ̀ sọ pé ìyàwó fẹ́ fọ̀hún lẹ́nu ó máa ṣọpẹ́ akátá ni. iṣẹ́ ti sí òní yẹn. kí ló rí sí. Ah, ọmọ yẹn ta. bó lẹ ṣe discover hotel yìí náà. Ah, ah, díẹ̀ kan ló mú mi wá bí i swear ó máa gan. Àjàrà Àjàrà. eu acho é to lie. àwọn rooms tó wà láàrin yẹn báwo lẹ ṣe ń ṣe lórí àwọn rooms yẹn. bẹ́ẹ̀ ṣe ní ká ṣe ṣe náà la ṣe ń ṣe sá. but mo notice pé ẹ̀ ń give discount lórí àwọn rooms tó wà láàrin. Ah. ẹ̀ ń give discount torí ó ń yọ ọ́ lẹ́nu record mi. sori ah, ah. tí n bá sọ fún manu md kò ní dáa o kò ní dáa rárá o. nù nǹkan tẹ́ sọ ni pé tó bá jẹ́ pé rooms tó ń fẹ́ gbà pé ó pọ̀ àbí tó bá jẹ́ pé iye days tó fẹ́ lò ni pé ó máa take time díẹ̀ tó máa fi dé pé ká fún wọn ní discount kan tó ṣẹlẹ̀ ni. Hmm. mo sọ bẹ́ẹ̀ fún ẹ lóòótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n rántí dáadáa ni mo sọ pé rooms tó wà nísàlẹ̀ àti tó wà lókè pátápátá bó ṣe ráwọn tààrin yẹn no discount. Yeah, I can Good afternoon, gentlemen. Yeah. Uh, what can we do for you, please? Yeah. Yeah, sorry. our phone inquiry is nípa hotel yín bí báyìí àwọn rooms tẹ́ ní. Okay, uh, your rooms mẹ́tàlá ni. a ní single a ní double a dẹ̀ ní suit so mi mọ̀ orí ètè máa fẹ́ mi. suit suit suit uh, uh, suit yẹn máa better. okay for how many nights. not just prepare three suits for us for how many nights. Nine, nine nights. Let's see. Uh, uh, let's let's start with one month. One month? Mm. Why not do two? Let's do two months. Two months? Fine. Two months. Two months. okay that's good. Um, yeah because I'm only ní láti rí àwọn síìtì yẹn ká okay um, okay náà Aki. sir. jọ mú kí rooms yẹn bá mi fi suit àwọn show them around o ṣe. okay sir bọ́lá gbé suit twenty two eh, wà ní àbí. ó wà ní. délé mi dẹ̀ bẹ́ anybody. ó ti wọlé mi ò mọ àwọn tí wọn tó ń fi ṣayé wa ń bẹ kí bá rẹ tó tẹ wá síbi bàyà ọlọ. ìwọ ni o ọ̀jẹ̀wọ̀ jẹ̀jẹ̀ mi láyé mi o ẹ oúnjẹ ayé lọ́wọ́. àwọn tí wọn tó ń fi ṣayé wa ń bẹ àdìtẹ́ kúrò ń bẹ ṣàwọ̀ títí fún wa kúrò ń bẹ o. wọ́wọ́wọ́wọ́ ọ̀rẹ́ èwo ló ṣe èwo ní gbogbo wèrè yẹn ò dẹ̀ fi ẹ́ sílẹ̀ ẹ máa kúrò ń bọ̀ ọmọ fìyẹn lẹ̀ jàre ọmọ ìgbẹ́ mi láìkì mo gbádùn fàájì gan so ẹni ìwé tẹ bá wà mo wá bá yín bẹ tí ẹ dúró kí lóyún tó lè pè mí nígbà tá ẹ lọ. mo pè é kò lọ ní ọ̀rẹ́ mi. aago tèmi ò lọ aago tèmi ò lọ àbí anyway kò sí wẹrẹ sórí mi gbogbo yẹn sórí mi tẹ wà yẹn ní káwọn tó gbé yín síbẹ̀ ní kó dúró dè mí mò ń bọ̀ àbáyín bẹ́ẹ̀ sí ṣó ti bọ́. ẹ ẹ ká dúró dè òun jẹ́ ok mọ̀mọ́ mọ̀mọ́ àrẹ iṣẹ́ tó fún mi tẹ̀ tó fly. lábúlé ẹ̀gbà àmà yẹn tiẹ̀ ẹ ṣé ọ̀rẹ́ mi ọlọ́ọ̀la ọ̀rẹ́ mi jà ó sí jẹ́ ọ̀rẹ́ mi jà ó sí pọ̀. ẹ̀yìn mi ọmọ oró táyé lọ́wọ́ ṣe wù How are you? We still right here, we ain't going anywhere. Ali Salo, yeah, look very well. Look what they do, honey, I'll do very well. I still blessed, do legal, legally. What do you like to stay tonight? Anywhere you want tonight. My bedroom is free tonight. Then let me let us start tonight. need your sister for my walk under me, yeah. Everything you want to know about me, I know what it takes. You will praise me over it, yeah. Baby, tó rẹwà ọmọ tó rẹwà tọkọ láti lé èyí fúnjó ọmọ tó nù ọmọ tó dùn yóò dá èyí ọmọ tó nù ọmọ tó dùn yóò rẹ láìlá ilẹ̀lá láìlá ilẹ̀lá láìlá ilẹ̀lá. kí ló ń ṣe é lẹ́kọ̀ọ́ lájẹ́ kí ló ń jókòó ṣe é lẹ́ ọmọ ìgboro ti dàrú. orí àwọn èèyàn ó lẹ̀ àwọn èèyàn ti pa ọ̀dà mi. ayé mi. ọmọ jẹ́ ká lọ jàre ọkọ̀ lọ dọ̀ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ mi báyìí. kí ni mò ń ṣe ń lé ayé mi bàjẹ́ ayé mi bàjẹ́ kí ló ń ṣẹlẹ̀ sọ fún mi. ẹ̀jẹ̀ ibi báyìí ló wà àwọn tèmi lórí ta fọrin ó ti fọrin ó ti wọlé ó ti gún ọgbọ́n tí ìdùn ọdún gbogbo wọn wọ́n ti gún bàjẹ́. wọ́n wá dúró sí ibà wọ́n mọ ká lọ jọ nídìí. òní ló yẹ ẹ ẹ ẹ ẹ ló ìdájọ́ ṣẹ̀ ṣáà sàn ni. ibo ló lọ. ó ní mo lọ ń dá. ó ní kó di fọ́gò ẹ̀jẹ̀ ti sàn. ẹwọ́n ní tiẹ̀ bẹ̀ tẹ́jẹ̀ bá sàn kó kí ló fẹ́ lọ ṣe. màmá ajára ṣé ìgbà ogun kan tí mò ń sọ lórí ẹgẹ ìgbọ́nà mo ní lórí ìtàkùrẹ́ àwọn tèmi ti fọ́gò rọ̀ mo lọ ti ba alẹ̀ jẹ kí ló ń ṣe yín ẹ kó tẹ̀lé wa nídìí ẹ̀bẹ̀ lásán wọn ti báyìí náà ah, ẹ bí ẹjọ́ alẹ́ jẹ jẹ́ wa jọ ọmọ ọjọ́ alẹ́ jọ ọ̀dà fún ẹjọ́ ó yẹ kí mi ń gbà yín. ó jẹ́rìí ọmọ tó sọ níjọ́ síwájú ọmọ ẹ̀ ah. Ah, nonsense kílẹ̀kùn fún mi jọ ló ń ṣe ìyá ẹ̀. àwọn ọmọ ah. ṣe wọn ẹ̀dẹ̀ lọ gbé tán parí orí kíni ẹ̀dẹ̀ lọ lò pa náà tẹ́wọ̀n sáré ẹ̀dẹ̀kẹ́ lẹ́dẹ̀kẹ́ ẹ̀wọ̀n ìjẹ́rú ẹ̀dẹ̀ pẹ̀lú òṣìṣẹ́ tó ṣe tó wò ajá bèbí ọmọ tẹrẹ wá ajá ọmọ tẹrẹ wá tọkọ láti lé èyí fún jọ̀wọ́ jọ̀wọ́ ló gbáyé ajá ara aṣọ ń bọ ajá ara ọmọ tó rẹwà ọmọ tó rẹwà tọkọ láti lé èyí fún jọ̀wọ́ ọmọ tó nù ọmọ tó dùn ló bá rẹ láìlá ilẹ̀lá láìlá ilẹ̀lá. èmi ò lè wá sásàlà tù wàhálà ajára sì fẹ́ pa mí ajára ti fẹ́ pa mí ẹ bá bọ̀ wọ́n tajára ṣe fún mi ajára ṣe ló ń gbé mi lémi gbóná wàláì blood pressure mi ti rise torí ọ̀rọ̀ ajára wàláì ti pọ̀jù ẹ̀mí mi lé ṣàánú mi o ajára ti fẹ́ pa mí o. alájà àsìkò tó yẹ kẹ́ ẹ súnmọ́ lọ́hùn lélẹ́yìí àsìkò tó yẹ kẹ́ ẹ wá sàṣàlátù lélẹ́yìí ẹ mọ̀ pé gbogbo àwọn ìdánwò díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí èèyàn máa rí i àdúrà la máa fi ṣẹ́gun ẹ ẹ lè ti torí kájára à ń yọ yín lẹ́nu kẹ́lẹ́ ní wá sí àsàlátù náà ẹ ẹ má gbé èṣù láàyè. ó lè ti pògèrè mi lò ó. alájà ẹ ti gbàgbé ni nítorí ọ̀rọ̀ àjàrà ẹ̀yin ti gbàgbé pé adùn ṣe bí ohun tó lúwa lọ́wọ́ sí aṣòro ṣe bí ohun tó lòun ò fẹ́ ẹ má jọ kọ́rọ̀ àjàrà disturb yín o alájà kí ló dé ọ̀rọ̀ náà alájà ajáralẹ̀ wa gbé pọ́npọ́npọ́n tó bá yẹn alájà ẹ jẹ́ kí n fún yín nímọ̀ràn kékeré kan ẹ ní kí ajára ẹ ní kó mọkọ̀ wálé. ṣé ẹ ṣó pé ìyẹn máa work. ọ alájà ó máa work àìmọye àwọn tó hùwà rándanrandan rédèrèdèrèdè báyìí tẹ́mélòó mélòó nu wọn tẹ́ mo ti sọ fún pẹ́rẹ́ǹtì wọn pé kán mọkọ̀ wálé alájà ó work ẹni kájára mọkọ̀ wálé ẹ fẹ́ mọkọ̀ ẹ̀ àwọn ọkọ ló máa gba gbogbo orú ìwà rádaràdáradàrà dédèdèdè tẹ̀lé ń wù yẹn ó kọ ẹ̀ ló máa gbà á lọ́wọ́ ẹ̀ kò lè fọkọ sílé kó lóun fẹ́ lọ́ọ́ máa mu sìgá kiri kò lè fọkọ sílé kó lóun máa fẹ́ lọ́ọ́ rìnrìn òṣì kiri kò pọ́síbù ẹ fi lọ ẹ bá mi tù ẹ bá mi bà irú àwọn ọmọ báyẹn máa pè wọ́n jókòó láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ̀rí kó máa gbọ́ sí ẹni kò mọ̀kọ̀ wá ní. ṣe rí tí tó bá wọ̀ kó máa wá sàṣàlà tù. Ah, ah alájà ṣé yàrá sí mi kí. ẹ wo èyí tó fà ó ju kókè lọ ajá wa fa sìgá. alájà ẹ wá pa mí lẹ́rìn sìgá lásán lásán ah, ó túbọ̀ máa tú eruku sìgá àbá tú sí mi lójú àbá sọ fún mi kó tẹ̀lé bá mi ṣe kémi. àìmọye àwọn tó mu cocaine tó jẹ́ pé àti bá nídìí wọ́n ti gbogbo gbogbo wàhálà dáadáa wọ́n filẹ̀ ni. Ah, ah ẹ mọ alájà kò di ọ ọmọ ẹ cocaine ṣáàyìn lè rò pé gbogbo gbogbo wà burúkú tó ń lù yẹn ó lè filẹ̀ abẹ́ ti gbàgbé alájà ẹ jẹ́ ká súnmọ́ lọ́hùn-ún ẹ máa wá sásàlá tù ẹ jọ̀ọ́ ẹ́ tó bá ti mọ́kọ wálé gbogbo ìwà tó ń lò. ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ yájì o ẹ jọ̀ọ́ ṣé mo ti kó boko haram akọyin lé ni àbí kílẹ̀ ń sọ gan-an. Ah! mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan wọ́n ní kó má bínú mo ní kó má fọ̀rọ̀ yìí ṣèjà ó ti bínú nìyẹn o ó dà má bínú. kí n má bínú kí n má bínú kí n má bínú jẹ́ ìṣú ara ẹ̀ o mi mi gbádùn o ẹ̀ ókè. àmọ́ á tó bá lè wá ọkọ̀ tó mú wá lé kárí ókè lọ́ọ̀ kan ṣá kí n mọ́kọ wálé ṣótán mélòó. ọkọ ọkọ bíi mélòó bíi tiwa ọkọ kan náà ni. ẹyẹ kan ìfẹ́. ẹ tó máa fẹ́ sílé. ààrẹ là ń kọ́. ẹṣọ ti wà nílẹ̀ báyìí. mi lè fẹ́ kà kí mẹ́yà kan wá bí ṣótán. yá ìsọ̀rọ̀ èmi ò fẹ́ rẹ̀ o ó ti kúrò kiri àkúrò lẹ̀ yá ìṣú ààrẹ o lọ́ọ̀ kan ṣá láàárọ̀ làkàmọ́kọ̀ wá ó lè ti tán ni. ẹ ẹ ẹ ẹ ojú tó rí ẹ gbó o kò sá lọ fáwọn àti ẹ ní skul ni torí pé o kò ti graduate rẹ gbàgbé rẹ ṣíwálé rẹ lọ láti jẹ ààrẹ kí ló ṣẹlẹ̀. ààrin ọ̀rẹ́ mi kí n má pẹ́ kí n má jalè mi ṣì parí tó báyìí ní skul tí mi dé lásán mi wá wò pé àwọn tèmi ṣì wà ní skul àti pínpín ọmọ ayé mi lè fi ẹ́ sílẹ̀ ẹ́ mi nìkan ò gbẹ́yìn ọlọ́run ti láàfù yín ju kí má parọ́ fún yín. àwọn ah, ọlọ́run ò já ó ti já ju ọjọ́ àtẹ̀kọ́ ti já ju lánàá. abáyá ká sọ̀rọ̀ ọ̀rọ̀ wà mm, yá jára ó ní kí n mọ́kọ wálé. ó ṣoríire nìyẹn yá jára èwò. a ní yẹn jẹ ó ní mọ́kọ wálé ẹ̀gbọ́n tí mi sọ fún yín. ẹ gbà mí ó di yá jára rẹ̀. wá wá wá wá wá ètè fúnra burúkú balẹ̀ dèrò ṣé yá jára sanwó-àókè ṣá kí ìwọ yìí kò mọ́kọ wá o ò lè sọ bóyá dá àgbéláyé tó wá ìwọ òde lọkàn ta ló fẹ́ fẹ́ wèrè ẹgbẹ́ ẹ ká sọ̀rọ̀ tọrọ ká fèsì àlìtì ẹ fún mi láàdváìsì. wo ọ̀rẹ́ mi ó nǹkan tó máa ṣe ń sìn wá bọ́ sí gbogbo bus stop to bus stop wà á lọ mú igi dájú ọmọ oró ó mọ igi dájú máa ń ṣe bá máa ń ṣe bá máa ń ṣọ́ bá tó ń ṣọ́ bá wà á lọ mú fún yàrá ajára tó máa tọmọdé wà pé yàrá yàrá máa tí me, just me, ti mú ẹ ó máa ń múnú mi dùn always ni ó wà nú ẹ̀mí jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn tí wọ́n kọ́ ọmọdé lásán tómi ti yá já àwọn akọ̀wọ́ bí ara wọn wọ́n á kí sára wọn àná dé nìyẹn olú lè ṣiṣẹ́ rẹ̀ jọ ká sílẹ̀ bẹ́ẹ̀ yìí. tí ọlọ́mọdé fẹ̀fẹ̀ ṣe ó lọ láìkẹ́ ah, ó jẹ tẹ́tẹ́ láyé ẹ̀. láìpẹ́ ìtòlọ́ọ̀mù màmá rí kí n kú tàgbé yẹn jọ. ẹ ẹ mi náà bẹ ẹ ṣe. Ah, ẹ jọ ẹ bí. ọ̀pọ̀ bẹ̀rẹ̀ yín ò wó ẹ wò star ní mu ọ̀gá mi màdúró ètí mu ikọ̀ kan lẹ́nu mọ́ kọ́ọ̀bà. ẹ sí yá wa pé oríta fọ́ọ̀rìn la ṣe wa àoríta ìyàkú ọmọ sunkún la wa ẹ máa ṣe máa yan máa yan. ọ̀gá mi tí wọ́n bá ṣe pé ní sóòkì ni ìkúnlẹ̀ ní ọ̀rọ̀ bá mi tó ń ṣú à. oje mo sọrí ibú láti wọ̀ yìí mo sọrí ibú oje. ọ̀gá ọ̀gá ọ̀gá tẹ́ ẹ fẹ́ gbọ́ aláìkọ́ lè jiná ẹ̀yìn kò lè jọra wọn ni sóòkì tó mú yìí stroke tó mú ìwà láì kó lè gbé pẹ̀lú stroke lẹ́tún gbọ́. àmì àmì àmì. o jẹ́ ká sọ ìwé ọ̀kan ṣá ó ti dọ́kọ ìyàwó báyìí ọlọ́run ọlọ́run màá mi ní kí lọmọkọ wa lè mú wá wò káàkiri gbogbo àwọn obìnrin tí mi ń kó kiri mi ò lórí ebi tí ẹ ń bẹ̀ rárá ọlọ́run ọlọ́run yéé ẹ ti fẹ́ràn ẹ máa wo àdùn àwọ̀ dúró báyìí wọ́n dúró báyìí. ṣe rí inú mi dùn ni o sọ́ọ́lù mo fẹ́ dájú mo fẹ́ dájú ọ̀rọ̀ sáàlì kan. èjè tẹ̀ ń wò yìí hmm. ọmọ ẹlẹ́mi ni àtijọ́ wà àti pẹ́ ọmọ wa wò pé gbogbo àbà yìí kò sọ́ọ̀mù ẹlẹ́ta pé mi kàn lè fẹ́ ìṣẹ́gun máa dàbí èjè lójú mi gbogbo àwọn Yétúndé àǹkó mo kàn wo pé olórí burúkú làwọn ilé wọn forí burúkú bá mi àmọ́ mi wọ́n kàn mí wá lọ́dọ̀ èyí àmọ́ bójú ayé jẹ́ ńgbà rẹ̀ bọ́bọ́ ìwà wá lọ́wọ́ yìí lásán tó jẹ́ kó yé mi pé ó dàbí kó ti dọ́kọ̀ ìyàwó màá àdúgbò yìí jẹ́ <laughs> màá pa èèyàn ládùúgbò yìí. pé mo torí pé ẹni tó ṣe wù mí bí ẹni bí ọkàn mi lásán torí pé mi ò ṣìyàn màá pe ewúrẹ́ lé apá àgùntàn lé hmm. àbá nǹkan jẹ́ gan-an ọ̀rẹ́ mi òótọ́ ọ̀rọ̀ ló sọ gbogbo ti sọ gbogbo ọ̀rọ̀ tán fúnra ẹ kí la tó fẹ́ sọ gbó aláyé mi ìyá ẹ ló gbéṣẹ́ ẹ̀ ló sọ pé ẹ dandan kó lọ mọ́kàn wá kíní kan kìnì kan gbọ́dọ̀ yẹ wà yìí àwọn làwọn ń ṣùs láìpọ̀ ẹ̀ fún kò lè dáyé ẹ̀ ṣe akọ sọ wípé wo bí gbogbo ayé ṣe tó o lè rọ́kọ gidi fẹ́ àfi ta ni àbàbà ká èèyàn. ẹ dákun ìyá wa ṣe rí ọgá mi ò lè má rí kí n má mari ṣe kó bọ́ọ̀gá mi bá ṣe ń mari gẹ́lẹ́ báyìí èmi náà mari ni o mò ń wo bí ọkàn mi ṣe ń sọ fún gbẹ kí n mú kan. já padà jọ o fẹ́ kú ni àbò fẹ́ lo owó ó ya wèrè ni àwọn mélòó ó fẹ́ máa hàn ta ni yálà ya ẹ̀mí ẹ̀ ò gbé abẹ́ ìjọ. ẹ ó dà lọ́wọ́ yìí lásán ṣé kí n kọ́ àwọn èèyàn wọlé ni kí n wọlé bọ́dà tó bọ́dà àbí gbẹ́gbẹ́ mi nìkan ni kí n wá wọ́n lè lò. wọ́n ló mọ ìyá ara ìyẹn pọ̀ gan ní ìgboro àwọn tó yẹ pé ẹ máa ń gbọ́n ẹ̀mú ní ìgboro ó mọ ìyá ara ẹni bá ṣe wà ní kó ṣe ṣe ó lè wà ní ó lè wà ní fún òdà lè wà ní ó lè wà bó ṣe wà yìí kò sí bóyá wá tí ò dà. ìyá wa ẹ dákun ìjẹ́ ń sọ sí ohun tẹ́ sọ ṣe rí ọ̀gá mi ẹ lè lọ ní á lọ ní tíìmù lóòótọ́ o ṣe mo pé tíìmù yàtọ̀ síra kàṣíra á lọ ní tíìmù bàbá lọ ní tíìmù ńlọrọ̀ campaign from just to just wọ́n ọ̀gá mi ó ṣe wẹ́dà o ọ̀gá mi ó ṣe wẹ́dà o sẹ́mo pé ọ̀gá mi bá ṣe wẹ́dà èmi ní ṣe bẹ́ẹ̀ sí má. obì ẹ̀dá kí n jẹ́ inú ojú ẹ̀dá kí n rìn àná fún yín. ó já wèrè ni ó ṣùpọ̀ dà yẹn. àwọn ẹ̀gbọ́n mọ̀pọ̀ náà ni wọ́n sin wèrè lẹ́yìn kùlé lè ya ẹ̀ má ṣe máa ya màá ya mọ́ o. ok ẹ̀dá kí n rìn àná fún yín kọ́ lè mọ̀ dáńjọ ni ní oh, báràká ìsọ̀nì kédùbà sẹ́mísì gbáká ọmọ ọdún ládé pọ̀ gan bàbá ìjẹ̀sà òfin tó gbára ah ó ga àbá ńlá la wà yìí ìfẹ́ra ńlá èmi <laughs> tòlótò ló fẹ́ ṣe bí ọ̀kìn ṣùgbọ́n kò láṣọ àrán lé. àbáwá mi o kò sí rí báyà má sí o. ààyè ah, tí bá rọmọ tó ṣe iwájú ó tún lẹ́yìn wá ọ̀la tó bá ní ìwà bọ̀ bàtà ló fọ̀ ọ́. èdè àti ọ̀nà ó sí mi lára. èmi là ń sọ ṣífì dọ̀ ọ̀rẹ́ wa rẹ̀ bẹ̀rẹ̀ kàṣíátà kábẹ́sì. Ìyára mi pé yàn, ọjọ́ ló wà kó yọ, Ìbàdàn ló wà má bàánú jẹ́ ara, ìgbàlá wà má yẹ kiri. Ṣé ìwọ ọjà? <laughs> Àṣírí, kí ló wá fún mi? Àánú ẹ̀ ni ẹ, kánú ẹ̀. Ìyá Skiana ó ga, ìyá nìyẹn, ó dúró re. Ẹ jọ mi ò mọ̀ yín. Ah ah ah! ẹ dára ọkọ mi náà ló ṣe iná. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ torí ló mi ò mọ yìí o torí òun lẹ ẹ ẹ kọ́kọ́ wọ gloves ọwọ́ kò tiẹ̀ yé mi báyìí ẹ tún bí irun orí tẹ ṣe yìí ẹjọ torí ọlọ ọkọ bíi ti báwo láì ṣe Ah, tó kọ hip hop kí ló dé. ege orí abẹ́ àṣeyìnlá yìí wọ́n wá já wọn sí orí àdúgbò dúró yìí èmi náà pè ní gíta dúró ẹ̀rí mojú ọmọ àbáná tó dúró rẹ̀ ó kéde. orí ìyá ẹ̀jẹ̀ ni jọ yín lójú ṣe rí kìí ṣe pé bóyá èmi nìkan ni mo dá wá bí àwọn tuntun wọ́n já parí ìgboro wọ́n mọ̀ pé ó dà tí bá wọlé àdékàdọ̀ mi gan mọ̀ pé ó dà mo wọlé àbàdo wọlé ìlú ńlá kan ló dẹ́rù bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì. fi hàn jọ ojú oore èdè èdè èdè yà sí àdá ẹ ó dà ẹ wọ́n tó máa kùn mm-hmm. wọ́n tó máa kùn àbàmì lórí ọlọ́ ti dín gbẹ̀yẹ kí n kàn gbé sórí. ọ̀rọ̀ mi ṣòro àwọn bá kọ́kọ́ bá nu ẹ̀ sọ̀rọ̀ náà ṣé gbogbo yẹn á sọ ó ti wà lẹ́ ó ti wà lẹ́. ẹjọ́ mi láti ẹ̀ka tó yẹ lọ́pọ̀ láti bọ́ sí wàá sún mi láì lòdì. báwo àlọ́ mi ti báwo. yájà kí ló ṣẹlẹ̀ náà kí ló dín náà mi láìkẹ́ o kí ló dín náà fi rèé lẹ̀ ẹ fi yọ lẹ̀ àná yín yẹn kí àná ò dẹ̀ ń wò mí kí àná ẹ jọ. gbàgbé ti ṣe máyàmáyà. yájára yájára a máa jà o a máa jà ọ́ ẹni kì í mọ́kọ́ ni mo fún ilé ọkọ̀ ẹ tún sunkún ẹ tún ṣe wèrè yá ìfìwé fílọ náà orí ìfẹ́ wèrè o. ok wọn náà slow o slow àní kò súnmọ́ súnmọ́ má lọ ẹ. ọ̀gá ẹ wọ́n wọ́n láti wọ́n sí mọ́. jàjà. ọ̀gá mi ẹ bá wọ́n lọ. má bínú. ìgbàgbé bá ṣe máa ma ya àwọn ọmọ bojú ayé jẹ ó sọ fún Yaskiara pé irun bọ̀ ní gíga dúró ẹni mo e ọmọ àbá náà ẹni bá fi síbẹ̀ tó bìíra ẹ̀ sójú ọ̀nà àwọn eruku ti bá tàmọ́ wọn dúró ọmọ bá àdúgbò ìjà torí two years àṣèlérà ẹ fẹ́ bójú ayé jẹ àgbọ̀lọ̀ tiago àbọ̀mọ̀ ó ṣe lẹ́ran. ọ̀rẹ́ ẹ pé ọmọ ah, mi. àṣírí ojú òde. ọ̀rẹ́ mi tó ń bọ̀. wọ́n sọ pé ẹ bí dùn jù. yájára yájára yájára ṣé lọ pé tí fọ ọlábàá yìí sí o máa pa yín o mi láìpẹ́ o kí bẹ̀rẹ̀ náà ẹ̀ sunkún kí mọ́pọ́ yóò fún ilé ọkọ̀ tó tún ṣòro fún mi. Yai, on one me, why you my fight? Plan my fight. My fight and my fight. Most rather, I do it. Abẹ́ òdẹ̀rí. Ah! Kílẹ̀. Eyi eyi eyi. Ajara bèbí. Rọ́jọ́ ọmọ ọjọ́mọ́ni tí wọ́n ṣe o. Rántí òhun rántí ilé tó ti jáde òhò. Àjàrà àmẹ́ àwòdì àjọ ojú mi lélẹ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ lọ tí ẹ pa bí ẹ iPad ló tí ẹ kọ́kọ́ tí ẹ ní sẹ́gbẹ̀ẹ́ kan náà. Ó sì ẹ̀ wojú mi kó pọ̀ kọ́tà. tó ṣe gbogbo bó ṣe ṣe fún mi ná. ìrì èyí irun o ò mọ́ o ò lọ sí jímọ̀ mọ́ tábà rí tábà fún gbogbo bó ṣe ń jẹ chewing-gum lẹ́nu láì ṣọmọ ojú títì ló tá pàrà ló tá pàrà wàá múra wàá múra tán wàá dàbí àwọn ọmọ tí wọn ò kọ́ lẹ́kọ̀ọ́ lé wàá máa ṣe bí àwọn ọmọ ojú títì àwọn tó ń dúró sẹ́gbẹ̀ẹ́ títì kí ló dé náà. ọ̀tọ̀ ọ̀tọ̀ alẹ́ ní èjì mo dákẹ́ mọ̀ wọ́n yìí kí ló dé ẹ̀dẹ̀ mi ẹ̀ ń mo ń súnra mi kí ló dọ́rin sí mi pa mi kí ló dé nà ẹ̀ ń sọ̀rọ̀ mo dákẹ́ mo gbẹ́ pàdé mo tún gbẹdá mo tún wọ òyìn tún jèrè fún mi ìyá ìṣú ààrẹ ìyá ìṣú ààrẹ mi ò gbádùn o mo sì kò mo ní ṣíṣì lóyún o òkè. ẹlẹ́dàá mi ò tiẹ̀ ní jẹ́ kó síìkì olóòrùn jẹ́ kó owó tá a ṣòwò kí wọ́n á sọ mi fún kò sí wàhálà kò sí yóò ń bẹ́ máa lọ yìí di àti kírun ẹ mo ti gbọ́nà ah. sàn. nǹkan tí mo tún wá ń rò náà ni wípé kò jọ ọkọ mi kò ṣe sùn gbogbo ètò ń ṣe flegege flegege gbogbo ń ṣe bó ṣe ń ṣe iná ò ń ṣe bó ṣe ń ṣe ọmọlúàbí ó ṣe ń múra wàá múra náà tán kò tiẹ̀ yé wa bíi kó wọ pátá kó kankan ló ò ń ṣe báyìí tẹ́lẹ̀ àjọ. kí ni. Ah! What is nonsense? I'm not sharing now. Anytime I do wrong, it's like, fún tèmi. ṣé tó bá kọ ẹnu ìfẹ́ sí hàn bíyàn ṣe máa tètè gbà yẹn. ẹ kí ni kí wọ́n á ṣe sí i èèyàn tóòsù lèmi tí mo ní mo ti gbọ́ yáyẹ bẹ̀rẹ̀ o tẹ́lẹ̀ náà mo ti mi lọ ìdì ẹ̀yin ò lè fọ́ solúwa ẹ̀ lọ kí ni gan-an tọ́ ẹ sí mi ni kí ló dé òkè òun mú mi tí wàá tọ́ orú ti mú mi báyìí kí ni ti ọlẹ́ ẹ̀ àdẹ́tí stop life mi ẹ̀ ti stop peace mi now gbogbo ẹ̀ kí ló ṣe kí ni kí tó máa bọ̀ ṣọ tálejò bá wa wọlé kọ́ ló bó tó ń yàrá ẹ̀ náà. ẹ gbà mí ètò ìbílẹ̀dì tẹ́lẹ̀dì ti bọ́ sọ́dọ̀ àti èrìkì ti yí dànù kí ni wẹ́rẹ́ ọ̀kẹ́ pẹ̀lú ní ìwọ̀n sáré aṣọ ọ̀nà lọ́dọ̀ bá ẹ̀ka pàdé wọ́n ti bọ́ ṣí ẹ̀ kí ni bá kókó bí àlẹ́ kọ́lé ti kú ẹ̀ kó fọdọ̀ bá dé. ẹ dákẹ́ ah, ẹ fi ọ̀rẹ́ dà ló ṣe àná. wọ́n ti á gbogbo aṣọ tó ìdí tí mo fi jẹ́ kẹ́ wọlé mi wá jẹ mi nítorí pé mo rí wípé èèyàn lòun ẹrí ọmọ mi ajára ilé ẹfẹfẹ. mo fẹ́ fẹ́ torí pé ìjọ ilé àtàlù pàdé ní ìdí mo rí pé mo rí súrà èèyàn ọmọ lọ́n lára mo sì rí pé mo sì ti bá sọ ó sì gbọ́ sí mi lẹ́nu. ìbáwá wù mí kẹ́ ẹ fi ajára o àwọn iṣẹ́ eré ajára tèmi ẹ nílé fẹ́ ẹ. alájà kí ló dé sọ pé mi ò lè fẹ́ ajára tó ti lọ́kọ ni. olóko mi ṣé ìdí tí ẹ fi nílé fẹ́ ajára òun wípé. Abel, miss you. Hi. Hello. Ó rẹ̀ mí ajára tí mo mọ̀ kọ́ rèé mo kọ́ mi lọ yìí wá. ajára kò pé tó gbé lọ́jọ́ tèmi rèé tó jọmọ tèmi rèé tó bá jẹ́ mi ilẹ̀ sọ kò sájára yẹn mi rà. ajára tí mo sọ orí lọ́jọ́ iléyà orí gbogbo àwòsàn àwọn èyí tí mo rí òun sóhun. àfa ajára kan tó lé tó wà nílé olótùrúkú sìgá sí wa lójú. àwùjọ bí láì àwùjọ bí ìmọ̀ ni afá ìdúró ẹ wá mú ajára. ìgbà ń bá ní ìdáná báwọn bàlò bó ti tọ́ ló gbà bó ti tọ́ ò ajára ẹ̀wà máa mú jọ bó pẹ́ títí ojú wa máa mú jọ àwò rẹ́rìn ló jẹ kó jẹ fóbi ẹ̀ ẹ wo gbélé ẹnu abiamọ abiamọ kú ọ̀rọ̀ ọmọ o abiamọ kú ọ̀rọ̀ ojoojúmọ́ omi ò ojú ajára bí rẹ̀ lọ́kàn balẹ̀ ọmọ kọ́mọ lè fi ọlọ́kàn balẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé yọlọ́run ọlọ́run mà lóye. ṣé ẹkún tẹ̀ ń sun ẹ̀gbọ́n kan tí mo fẹ́ gangan lè ṣẹ̀ṣẹ̀ ṣe rẹ̀ ṣé ẹkún yẹn òun ní ìdùnnú tèmi torí pé ẹ̀yin náà máa ń pa mí lẹ́kún lẹ́yìn yes ṣé bí mi bí ń léèrè bí mi fún ẹ̀ ń sọ fún mi pé kò kì í ṣọ̀rọ̀ sí tó bá ẹ̀ mọ́ ah, àṣírí ti tú sí mi lọ́wọ́ ṣé gbogbo àtẹ̀mí ń wù yẹn ayé ò ṣe mí o. Ọlọ́run yóò mú bá yóò mú bá jọ ní ìyẹn Ọlọ́run. Ǹjọ́ ò, mo Ẹ ká sọ inú ọgbà yìí mi náà wà so bí mo ṣe máa ń rí yín tẹ máa ń jáde tẹ máa ń wọlé yẹn ó máa ń wù mí so ó wá wù mí kémi náà jọ kí n darapọ̀ mọ́ ìpàdé náà ṣe. ẹ bẹ́ẹ̀ o fẹ́ darapọ̀ mọ́ wa bá a ṣe ń ṣe inú ọgbà yìí ó wù ọ ó wù ẹ báyìí ọ̀rẹ́ mi ayé ìtìfẹ́ parẹ́ ọ̀rẹ́ ayé wa ti dá ọ̀rẹ́ ayé ìtìfẹ́ parẹ́ ọ̀rẹ́ ajáre o ajáre owó ẹ̀dá ṣẹ́wọ́ yìí o. <laughs> ọ̀rẹ́ mi ẹ kò mí ó fẹ́ like láìkì ìwọ ó láìkì gbogbo pákéjì tá a bá ń jù yẹn ó lè láìkì ó fẹ́ dra àgùnmọ́ àwọn ayé. gbogbo wájà torí lè tó ṣe náà ó dáa torí àwọn èèyàn kọ́ wọn bó wa náà gba ibi ọmọ burúkú yàn báyẹn ìwà ìyá jẹ́ǹtì o jẹ́jẹ́ la máa ń lọ báyẹn ìwà àwa la lálùbáríkà jù ní sùn àwọn èèyàn wọn kọ́ máa wò pé àwọn ilé ìwò dáhùn dá ṣòro tó bá fẹ́ jọ ìyàwó àyè ìwà tó fẹ́ ká gbà tiwa alákọ̀ọ́ mọ́ gbogbo ẹ̀kún eégún tó kó sí látòkè nílẹ̀ wà á kọ́kọ́ gbogbo ẹ̀ látòrí wàhálà o ma ní láti look sexy ah, ọmọ yóò ni bright tán ah, ní future. èmi tó mi. kò já wa láṣẹ máa blend wa láṣẹ máa já wọn pẹ̀lú ọmọ òtẹ ni a máa já sí gbogbo dídán ni a máa já ẹ wá wò rìn. ọ̀rẹ́ mi wà pé kò. ọmọ ayé kí ló rúpẹ́ sọ́rúpẹ́ fáwọn àyè náà káyé jọ kó gbọ́ ohun orúkọ mi ni ajá. ajá. àbájáde ìwò àbájáde àtẹ̀sùlélẹ̀ yìí. àbájáde ìsùlélẹ̀ yìí o. jẹ́ kí mi wá change orúkọ ẹ̀ a máa jẹ èjì láti èyí lọ. eléyè ti rí àbí òun láìpẹ́. ẹ sọ pé aṣọ gbogbo ìtẹ̀yìn wọ èmi ò ní ìlú mi. wàhálà ò ta ṣe ó kéré gan-an máa wọlé máa káṣọ fún ẹ máa kó oríṣiríṣi fẹ́ á kó òré léyìí àwọn kan tá máa ń wọ̀ rè gbogbo a máa tú ìṣe ọ ọkọ oríṣiríṣi fún ìyá ẹ wà wọ gbogbo wa gbára ní ìgboro wa dúró rè fún <laughs> ní láti àárọ̀ kó fà á sọ́gbó ilé ìwọ abẹ́ ò dájú. sórí ọmọ ìjà láti kọ́kọ́ fún ọ wà náà kó rẹ́ẹ̀dì láti ṣe gbogbo nǹkan tá a bá ní kó ṣe sórí kínní kó máa fà ságbá lónìí ráńpẹ́ jẹ̀gbọ́n. ẹ ẹ gbé e ọ̀rọ̀ mi àmọ́ tí. àwùsù bìlà ẹ̀. àwọn ọ̀dọ́ náà sí o. àwùsù mi tù lélẹ̀. ọgbà ẹ wo ayé ò ṣe mí rẹ fún ẹ mi mò ń ṣera mi gbogbo à ń mu sìgá à ń mutí à ń bẹ́ kiri kò mú míì torí pé ẹ̀ tọ́ mi lọ́nà ọ̀bẹ ọ̀nà Islam lẹ fi ètèmi tọ̀ tí mo dẹ̀ ń tẹ̀lé ẹ̀yin fúnra ara yín lẹ tì mí kúrò lọ́nà bẹ̀ ṣẹ́rẹ́kùn yẹn ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ẹkùn yẹn gangan ni gbogbo àṣírí tẹ̀yìn tẹ̀yìn rò pé yẹn ń bọ̀ tẹ́ni pé ẹ̀yin ń keep a secret gbogbo ẹni mo ti mọ̀ gbogbo ṣiṣẹ́ wípé bàbá mẹ́rin lè bí mi fún ibi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ ti ṣe ìkómọ mi ẹ̀yin wá borí ẹ bu ẹsẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹni pé ẹ̀yin ènìyàn ọlọ́run irọ́ ni inú yín dúdú ọwọ́ yín dúdú pẹ̀lú ẹ̀ ẹ̀yin aborímábò àbúrúkú yìí a ṣe bẹ̀rẹ̀ ni o ṣe rí kò wù mí mo lọ bá àwọn èèyàn gidi ni wọ́n kọ́ mi bí wọ́n ṣe ń ṣe bí ọmọ ta mo gbọ́ rìsáàtì gidi ni. ṣe ti rí bẹ́ẹ̀ mo lọ gbá ìmọ̀ ni torí náà mo ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú yín ni ẹ ẹ̀ sì sunkún màá frustrate yín ẹ ké ẹ wá kú dànù. ọ̀rọ̀ tí mi ò sọ fún ẹ rí má sọ fún ẹ lẹ́yìn ló ń bọ̀. gbogbo tá a bá ń ṣe láyé yìí ká máa rántí ẹ̀ sọ kí ló fẹ́ gbà nínú rédèrèdè àní kí ló fẹ́ gbà ó nínú jàtijàti ajá bèbí ó. Pretty guy, I'm ọmọ. jọ mọ́pọ̀ mi gan-an. o ṣọ́ pé láti ìgbà tó ti dé láti amẹ́ríkà kò tí sí nǹkan kan àní mi ò lóyún àárọ̀ dalẹ́ rí mo ṣáà ní máa purọ́ fún ẹ. ah ò lóyún kẹ kí ló wá jókòó tó ń ṣe ẹ ló wá jókòó ló wá ń wò báyìí ò jáde sọ̀rọ̀ ààrẹ ọ̀rẹ́ mi jáde kí n jáde níbo ni mo mọ̀ lẹ́yìn kí n lọ sí mosque kí n wọlé kí n kírun ah, bó mo tún fẹ́ máa lọ èmi ò mọ̀bi kọ́kọ́ náà. ọ̀rẹ́ mi ò tọ́ ọ̀rọ̀ ni màá ń sọ fún ẹ yìí ṣé o mọ̀ pé àwọn ọkùnrin tá à ń wò yìí tó bá bọ́ síta wọ́n lọ́wọ́ bọ́ kékeré kan wá fún lóyún wọ́n á gbé wálé sí tiẹ̀ kí wàá ní tiẹ̀ máa jẹ́ jàre lọ sọ fún mi. ṣé o pé mi ò ẹ́ bá rí òrìṣà nǹkan tó ń sọ ni pé aláàjì mi yẹn ó lè lọ lọ́ọ̀fẹ́ lómi ìta ìyẹn máa le gan o ó máa fún ó máa fún mi ní heart attack o àtúwà lóyún àtúbímọ. ọ̀rẹ́ mi èmi níbi kan tí mo lè mú ẹ lọ tó jẹ́ pé àǹfààní wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí nǹkan tó ṣe tì tábà débẹ̀ wàá bímọ. ọ̀rẹ́ mi tó dẹ̀ mọ̀ wípé alájí ò láìkí ká máa ṣe nǹkan dúdú kò lè lọ́wọ́ sí i náà kò nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀ yẹn o. afatimọ ah, ṣé rìndìrìndì náà ló ṣe é kò lẹ́yìn kan dúdú alájẹ òkè jẹ́ kó jáde ṣé tó bá fún yàn lóyún ìgbà ìlara tí wọ́n máa balẹ̀ ẹ́ wò ó bá ṣe máa ṣe rèé a máa yọ lọ ni tẹ́pẹ́ everything tó máa fi ṣe tán alájẹ ò ní mọ anything. ẹ ẹ ra ọ̀rẹ́ mi tí mo sọ fún yín yẹn ni tí mo sọ pé mo ní problem àti bímọ. ọ̀rẹ́ yín tẹ̀ sọ nípa àìrọ́mọbí. bẹ́ẹ̀ni àwọn ilé gbogbo ipòkípò tẹ́tà bá wà láyé yìí ká ṣàmàdúpẹ́ náà ni ṣe rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ nípa ìfẹ́ àwọn fẹ́ kẹ́ mọ̀ pé alákàlùkẹ́ lọ́nà gbogbo ipòkípò tẹ́tà bá wà láyé ká máa dúpẹ́ báàdì ẹ̀ka bá rí jẹ ká máa dúpẹ́ alihamudulilayi báàdì ẹ̀rí jẹ ká máa dúpẹ́ alihamudulilayi àwọn ni a lọ a ṣe àwọn ètò àdúrà kan a máa pèlú àwọn òtún kan fún hmm. tí ẹ mọ̀ àná pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run wa àti àtìlẹ́yìn àlọ́dún ọmọ. sàlámù sàlámù. èmi nígbàgbọ́ pé ọ̀kadà yóò bí a ẹ máa dúpẹ́. alihamdulilayi. ẹ máa dúpẹ́. alihamdulilayi. ìyàwó kàṣà máa dúpẹ́. alihamdulilayi. alihamdulilayi. ẹ̀yin afa èmi lè ti ṣàlàyé fún ọ̀rẹ́ mi pẹ́gbà tá ti dẹ́sẹ̀ wò bíbà ọ̀rọ̀ wọn ti da ayọ̀ mélòó mélòó àwọn tẹ̀ ti ṣe fún yẹ kó wá ọmọ bí ilé tọpẹ́ ọlọ́dẹ̀ ti ìpasẹ̀ àdúrà tẹ̀ ń gbà fún wọn wọn fi ń bímọ yìí. èmi ò àfa ọlọ́run lọbẹ ọlọ́run gbà fún mi hmm. ọlọ́run gbà fún wa lọ wa lọ hmm. bẹ́ẹ̀ ni èmi ọlọ́run gbẹbẹ mo mọ bó ṣe ń bẹ ọlọ́run àwa máa bẹ ọlọ́run kò jù bẹ́ẹ̀ lọ kàṣà máa ah, eh, àfa ṣe gan-an ni. ṣé bí mo ṣe ní kẹ ṣe ni. ṣé kí ni. ohun tó tí mò ń fún yín ní aago mẹ́sàn-án mẹ́sàn-án lè gbọ́dọ̀ máa bá ọkùnrin ní àjọṣepọ̀. àjọṣepọ̀ láago mẹ́sàn-án afa ah, ah. ẹ sọ yẹn fún mi tẹ́lẹ̀. àlọ́ ọ̀ka máa bọ̀. ẹ sọ fún mi o. àwùsù bìlà rẹ̀. ǹdọ́ ọ̀wọ́ buhari. Ah, ìṣọwọ́ ni wọ́n gbàgbé mi sọ. èmi sọ bí mi àwùsù bìlà mi sọ fẹ́ pèsè yẹn fún mi ni ṣe pé ṣe ni màmá jí ọkọ mi àbí màmá só mọ́lẹ̀ kó tó di nine o'clock màá make sure pé wà lé màá make sure pàjọ lájọṣepọ̀ nine o'clock ẹ wá ní pẹ́ sọ fún mi ẹ sọ fún mi náà. nǹkan ti bàjẹ́ o àwọn nǹkan bá lọ o. àjọṣepọ̀ kí n túmọ̀ o nǹkan ti bàjẹ́ ìyáwá kí ni kí ni kí ṣe ìdérí méjì. ṣe ra gan. àwọn kò ṣe bí wọn máa ń tàbí mẹ́sàn-án eh, five minutes to nine. ìdúró ṣe kìnìún náà. kí ló ṣẹlẹ̀. èkìní yẹn ni láàrin lọ́kùnrin. Eh, mo tún láti ṣe léyìí báyìí ẹ eh, kò sí problem ẹ jẹ́ kí n sáré pe ọkọ mi Àbújá ló lọ tí bá ti pè báyìí tí mo fún ma. a ní ìṣẹ́jú márùn-ún ló kù. ṣe bí wọ́n lọ wà péré ni látàbújá ní bíbá ìyá wa ẹgbẹ́ ìbúdókọ̀ àsìkò táwa yóò ṣòro kọ ìṣẹ́jú márùn-ún pé ló kù. adékèjé kí n pè táyì tí ma fi délé òun náà ti délé àá ṣe nǹkan tá a máa ṣe. tẹ bá pè bá kọ jẹ ìṣẹ́jú márùn-ún ni ẹ jẹ́ bèbí mọ́ ni. ètò oníṣẹ́ mi fẹ́ kò ṣe nǹkan tẹ́ ẹ̀ wá. Ah! ìyá wa èmi ò kì í ṣe fún ìyàwó ṣe. adékèjé kí n pè táyì tí ma fi délé òun náà ti délé. èmi ò kì í ṣe fún ìyàwó àwọn ìṣe fún ìyá ẹ ṣe kí ni o lè mú kó lè má di dùn lọ́wọ́. àfa ìyàwó kí n pọ fún mi ẹsẹ̀ jẹ́ kí n pè wọ́n rà á ìyàwó ibà bùdá ló wà máa wọ ọdẹ wọn náà wà. ẹ wò ó láti bá mi kí n bá òun mi ò kí ṣe o àmọ́ kékeré ti kú yìí lọ torí àdúgbò bóyá bóyá bóyá. àfa mo lẹ ń lọ. ilé èso yìí ẹwọ inú ìdíkù rẹ dìbò níbi lọ́wọ́ ṣe ti tọ́ ẹ̀dọ́ ní ṣe lọ́hùn ṣe ní nǹkan tí mo fẹ́ ṣe mi kì í ṣe nǹkan ṣe ní ọjọ́ ẹ̀wọ́ ni wọ́n ti ń yẹ. àfa ọ̀rọ̀ yóò yé mi wọ́n ní wáyà òkè lẹ́fẹ́ ṣe. ìṣẹ́jú méjì péré ló kù. ayé mi ayé mi ti wá. àfa ayé mi ti wá ẹ kò yé mi ẹ wá àfa ẹ jọ ọmọ yóò yé mi kí lẹ báwo lè ṣe. mo ní tàfà lọ́jọ́ ní tàbí. ẹ afa ẹ dúró ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí dáadáa o ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí dáadáa. ah ooo àti bàbá má ti ṣe bẹ́ẹ̀ yẹn ọba ah, má ti ṣe bẹ́ẹ̀ jàre ah, ah ó ní ti àfa lọ fún kí nìyẹn ah ọba má ti ṣe bẹ́ẹ̀ rárá o mi ò sí o. mo ń sọ ń sì pé màmá ti ṣe bá kọ àfa tó sọ fún mi pé tí mi ìbá ti lè bá ọkùnrin ní àjọṣepọ̀ ní nine o'clock ó ní mi ní bọ́ bá mi ní bọ́ pọ̀ mọ́ ó wá ní bàbá ti ṣe báwo ni bá ti ṣe kí ló fẹ́ kí n ṣe. Ah ó ní mi ní gbọ́pọ́ mi ní gbọ́pá mi ní gbọ́pọ́ mọ́ tí yẹn ni mo á máa jókòó tì ní àti wípé ṣíṣe tí mo ṣe gan mi ò mọ bó ṣe mi ò mọ bí mo ṣe bá dé yàrá gan tá a ṣe ṣe kọ́ta ṣe mi ti ẹ̀fẹ̀ máa gbé ìfẹ́ máa rántí mọ́ torí pé mo kàn ń ronú pé ah, irú àwa mo lè kí ni mo ṣe nǹkan tí mo ṣe dé yìí tí mo ṣe dé yìí kí ló sún mi sí nǹkan tí mo ṣe mo kàn ń ronú láti dọ̀ yìí wọ́n ti sún mi kò yé mi wọ́n mi mọ̀ kan tó ti gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ lẹ́yìn tí wàá ti wá tójú sún mi báyìí kò yé mi mọ́. afá olórí burúkú ò lè lè yìí àfa àfa yẹn bó ló ṣe rí lórí yẹn ah nǹkan burúkú rèé o ọlọ káṣá ti rí màtá wa ni ẹni olùṣàgbàdúrà wa kárí kan táwọn wá láti sin nípasẹ̀ àfa yìí bẹ́ẹ̀ ni àwọn ọdún ti gbà mí ìwé mi àyè ìṣèlú ìwé ìtàn sọ nǹkan sọ àyè ìṣèlú àwọn dọ́gbọ́n sí ni ẹ̀ẹ́ nísìrò àyè ìṣèlú ẹ̀ àyè sí ni gbogbo ní tó ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ àárín mi àti ẹni kájọ fi mi ṣe àwọn mọ̀sínú mọ̀síkù. kò sí nǹkan tó máa lọ. àdúrà tèmi tè ṣáà ń gbà ni pé kọ́nà bá ṣe àmì sìn tó bá ti bímọ ń sìn ó parí kò lè sẹ́ni tó máa gbọ́ èèyàn mélòó ló wà ń bí tó fẹ́ máa gbọ́ bí mi àti ẹni. bàbá yìí ni mo pa ẹ̀. kò sọ̀rọ̀ bí ayé ṣerú ẹ̀ jàre. kò sí ọ̀kan kò sí ọ̀kan bẹ́ẹ̀ mo sọ mọ̀sínú mọ̀síkù ni ayé mo ṣàkíyèsí pé tí máa ń pè yẹn kí n gbá aago mi. ṣé nítorí ọlọ́run àfa tó bá jẹ́wé ni má máa bá mi ṣerú àwọn eré yìí. èmi kọ́ ni kí n béèrè àlàáfíà ọmọ mi ní ṣó ń kìkì inú yín. ó dẹ̀ fẹ́mi sílẹ̀ àbí kí ló dé. ẹ máa wá jágbe mọ́ mi èmi àfa ọlọ́run gbẹ́bẹ̀ mò ń sọ̀rọ̀. wo ìwọ mo ń sọ fún ẹ. àwọn lè jẹ mí lọ́mọ. wọ́n má bá bá má bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo jàre kí ló mí bàí bá ṣé kí ló ń ṣe kí ni. hello ọ oh. èkó rẹ rè èmi àfọwọ́ náà ń gbé bẹ́ẹ̀ ń gba ipò ah. ó gbáago hmm. ó ti da bẹ́ẹ̀. àájà ah, ló dé ta ló ń bá jà lórí fóònù. àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní kí n máa sọ pé àwọn fẹ́ lọ sí Paris mo dé sọ pé mi ò lè lọ ẹ wọ́n ní mi ò lẹ́mìí àti máa lọ sí Paris bí mo ṣe wà yìí kò kí ń ṣe tówó but mi ò lọ sí pátí ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi ń pariwo ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ah yorùbá ní ẹnu ẹni la fi kọ méje wàá dẹ sọ pé ok o mi ò lè lọ sí pati tẹni kí n lọ́nu condition tí mo wáyé èmi gan ò lè gbà kó o gbé ikùn dẹ̀ndẹ̀ báyìí pé ò lọ pati náà i mean but ó ní bó ṣe máa sọ fún ọ pẹ̀lú sùúrù ah ìwọ ọ̀rẹ́ mi o ìwọ náà mọ condition tí mo wà mi ò ní lè tẹ̀lé ẹ lọ sí pati mi ò ní lè raṣọ kò mújà wá mo ti fi sùúrù sọ fún un bó kò gbà lérò ó ṣàn sọ dọdọdọdọ kí mi ṣáà gbìṣọ pátí ni o kì í ṣáà lọ sí pátí bí ṣe bí ṣe máa máa rúkú kiri rè mo lè ṣàlàyé fún kò gbà sùúrù torí ẹ̀ mo ṣe pariwo mọ́. mi wá ń sọ fún ẹ pé kò yẹ kó o pariwo ní condition tó wà kó fi sùúrù bá wọn sọ simple. ariwo yẹn nìkan ló understand kò tiẹ̀ fẹ́ gbọ́ rárá bí mo ṣe rárá ń bá sọ. ọ̀rẹ́ ẹ̀ tó ti understand tẹ́lẹ̀ just take it easy okay. yàwá ẹ kú ewu. àwa tí mo pẹ́ bímọ àmọ́ nítọ́ yín orí ọmọ wa tó wà nù yín àmọ́ nítọ́ yín gidi gan orí adóhùnsúta orí adóhùnsúta ìgbà tẹ́ bímọ àmọ́. ìrọ̀lẹ́ àmọ́ àwọn dókítà tó gbọ́ wọn hmm. ẹ ṣáwá ṣèkú mọ́mọ́ mi lé mi ìlú mi lẹ́yìn ti ṣe kó mọ́mọ́ mi o. bọ irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí àfà irú ọ̀rọ̀ wo lẹ ń sọ lẹ́nu yìí ná mo ní kò ṣeé ṣe rárá kò pọ́síbù kò pọ́síbù rárá ni sẹ́ẹ̀. Ah, ẹ wo ẹ wo mo kàn ń ṣe oúnjẹ tó fún yín ni o mi ò gbádùn mi ò gbádùn rárá ọmọ mi ní àgbẹjọ mọ ní ṣẹfẹ gbọ́ tẹ́ ẹ bá ṣe èkó mọmọ mi lé mi wàhálà máa ṣẹlẹ̀ gan o ẹ àfin mi ah, ẹ wo ẹ wo ẹ má gbé gbọ́dọ̀ fún yẹn mi ṣe ẹ wàá ṣe kò mọ tí mo sọ yìí láàfin mi bí àríkó wọn mi mi bí wọn rí ẹ wo èmi àfáà lọ gbọ́dọ̀ ni mo bá yín sọ̀rọ̀ ẹlẹmọ mi dára mo máa ka àwọn ayé oríṣiríṣi máa ka lọ́ńkàlì ẹ máa bú kíkẹ́ yín. ọkọ tó bá wọ ẹni kò sà ọ àfà gbogbo nǹkan tó bá wọ ẹni kò sà ah, mo ní kò ṣeé ṣe kò pọ́síbù ni kò pọ́síbù ni mo sọ fún ẹ yẹn. ìkọ́sí bá wọ ìkífà ẹ̀mí ìrúṣẹ́ ẹ̀ tó gbọ́ ọmọ mi tó wà lọ́wọ́ mo fẹ́ ṣe ìkọ́mọ́ ọmọ mi lẹ́yìn ẹ wá ṣe kó mọ́mọ́ mi nílé mi. wọ́n kúrò lórí kókó rẹ̀ kúrò lórí fóònù fún mi jàre yóò rọ̀ nínú òṣì jákèjá tí wọ́n lọ pè mí ló bá mi sọ lórí fóònù náà. tẹ bá dánwò tẹ ẹ ṣe kó mọ́mọ́ mi nílé mi àyìnkọ́ bàbá jẹ́. gbogbo nǹkan tó bá wẹ̀ ni kò sà kó bá wẹ̀ kó ṣe tíra kó sì tó kó tí ẹ lè ràn mí ni kó lè ràn mí kó rà lóko kó ṣì kúrò lórí fóònù fún mi jọ. ẹ ẹ ok الشيطان الرجيم Ah, bọ́bọ́ irú àfàwò lélẹ̀ yìí, a máa ṣe lẹ́yìn ilé ah, fún kí ni? Ah, ìyẹ́ ṣé tó kọ́ bóde ti jẹ́ ọmọ ìtàkùn lè níjẹ́ kárí mú mi mọ́? Ẹ òun kẹ̀, ṣé òun ló wá lọ́mọ ni? Ọ̀rẹ́ mi ọmọ ẹ̀ ni, ọmọ ẹ̀ ni, mo jẹ́ ká fi ẹ̀kọ́ tọ́nà fúnra wa, ọmọ ẹ̀ ni. Ẹ̀wọ̀n afáìdẹ̀ lè gbé yìí àwọn fáìrè tó jẹ́ pé adẹ́tẹ̀ ni mo wọn ò lè fún wàrà bẹ́ẹ̀ tó lè dá wàrà nù ah kí la máa ṣe o ìkàtà eh, máa ṣe rè ọlọ́pàá kò àmọ́ ṣe torí pé dọ́dọ́dọ́dọ́ a máa lọ ṣe kó mọ́ nínú ilé àfa o òun náà mọ̀ pé tá a bá ṣe ó lè kó wèrè wá torí àdìfẹ́ kọ́kọ́ ẹ mọ̀ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ wèrè mọ̀ pọ́kọ́ ẹ ti mọ̀ ní wàhálà ti bẹ̀rẹ̀ so ìkàtà máa ṣe ọlọ́pàá kò àmọ́ ṣe kó tó dọjọ́ yẹn dandan la máa ṣe kó mọ bẹ́ẹ̀ o. irú wàhálà wo ni wàhálà yìí ti kò jẹ nílùú ìlú ọ̀rẹ́ mi wàhálà yìí ti fẹ́ pa mí wàhálà wo ni mo kóra mi sígbà ọ̀dọ́ mi. Ah! aláwo aláwo aláwo. kì í ṣe àárọ̀ sẹ́yìn. bíi four o'clock lẹ́yìn asri la máa sọ wọn lórúkọ. ó lè tètè débi two kájọ kírun pọ̀ dẹ́n kárẹ̀ sọ wọn lórúkọ díẹ̀ padà. alájẹ afẹsáré di hospital. kí ló dé hospital. bẹ́ẹ̀ni ṣẹlẹ afẹgbẹ bébì lọ ni. ẹ kí ló ṣe. ṣe nígbà tá a jí láàárọ̀ àdìsíwá kojú ẹ yẹlò àwa wa tó ń ràn temperature. ó ń ràn temperature. àwọn akásáré gbèdé hospital. lọ́mọ tá a fẹ́ sọ lórúkọ lẹ́nìí. ẹ eh. eh, ó jà fún yẹn nìṣó. ẹ má wọrí ẹ̀yẹ má ṣe yọ̀rọ̀ ẹ̀yẹ dúró sílé kẹ́ máa tẹ́ǹsì àwọn àlejò ẹ̀yìn kakọ̀ sáré dọ́sítù ni. nù ẹ̀yìn sọ pé ojú ẹ̀ kò sọ pé ó a máa lọ sí a máa ah. dé a kò ní pẹ́. kí dókítà kan lè àkẹ́ǹsì kó má dàbí pé ẹ̀mọ akọ̀bọ̀ mọ́lé. a ní pé kíkọ́ kakọ̀ make sure pé dókítà rí ni ó ti tán. ní ọmọ ta. alájí ẹ fọkàn balẹ̀ ó yá yá máa gbọ́ mọ máa drive ó yá ẹja lọ. ẹ jọ ẹ sista ẹ jọ ẹ má ẹ ẹ Àbíkẹ́ Àbíkẹ́ ló jẹ ẹ rọra o sí wàhálà. meanwhile if there is anything ẹ pè mí lórí fóònù. Ah, kò tí ẹ ní sí ọkọ lágbára ọlọ́run àbí kí n wá wò ni. gbogbo ilé àfihàn ìta ìlú. ẹ máa wọlé màá níyànjú ẹ wo ètò ìbìrì ni mo ti ní kó jẹ́ ká gbé lọ sọ́sibítù gan ó ní kò ní ìdí ẹ má wọrí ẹ nínú àmọ̀ràn obìnrin jà dọ̀ la ìlà ìlà lẹ́yìn tí a fẹ́ sọ ọmọ ẹ lórúkọ ló wá gbé ọwọ́ ló wá yọ ọwọ́ kọ́wọ́ báyìí. Fatima òótọ́ ni pé àtijọ́ wà tipẹ́ òótọ́ tún ni pé mi pẹ̀lú ẹ àjọ wà nílùú òyìnbó àdẹjọ́ ń fa gbòòrò òótọ́ tó tún wà ń bẹ̀ ni pé àtúnjọ wálé àdẹ̀ wálé lé ní tọkọtaya but bí wọ́n ṣe ń ṣe ń bì kan èèwọ̀ ni níbòmí bí mi á dẹ̀ ṣe ṣe nǹkan mi kò lè ṣe é yí padà mi ò rí ẹ̀dá ọlọ́run tó lè yí padà Fatima láti wákàtí ọ̀wọ̀ yìí lọ òpin dé relationship tó wà láàrin mi pẹ̀lú ẹ̀ láti wákàtí lọ èmi pẹ̀lú ẹ̀ ò lè gbé papọ̀ under the same roof mo ti wá bẹ̀ ọlọ́run kan dáríjì mi lórí decision ti fẹ́ take yìí torí mi ò fẹ́ kí ìyà jẹ mi torí mi ò dẹ̀ fẹ́ kí ìyà jẹ ìwọ náà mo ti wá ṣètò pé lẹ́yìn ìpínyà yìí bí ìyà ò ṣe ní jẹ Fatima wàá gbọ́ alert ní àwọn àárọ̀ ọ̀la di àárọ̀ ọ̀la màá transfer owó sí account ẹ please go. alájí ẹgbẹ́ tí mo bá ti ẹ̀ṣẹ̀ ní ìjọ ẹ dáríjì mi. Ọlọ́run bẹ̀rẹ̀ yẹn màá ní gbọ́ torí mo ti tọrọ mo ti sọ fún Ọlọ́run pé kán gbà mí láàyè kán jẹ́ n take decision ilé wọ́n dẹ̀ ti gbà mí láàyè Fatima go. go go go come on go. go go go go. ẹjọ́ ẹjọ́. ṣé bí kò tó bá kọ́ ṣe lè gbé wá let me confront my mommy wá they be me? má dé sọ fún ẹ kí ló wá lè tó ètò wá fìyà jẹ mí báyìí ó kàn ṣe kò ń ṣe oríṣiríṣi mo wò pé wọ́n lọ́hùn mo kí ló dé kí ni mo ṣe ṣé mo ti ṣèyàn kan ni ọlọ́run tó bá jẹ́ ṣe kó dárí jì mí náà nù ìgbé ó kàn plan lọ́kàn ara ẹ láti ṣe gbogbo ètò fẹ́ ṣe fún mi. lójú náà mo fi tọmọ kékeré bọ ni. nǹkan tó máa ṣe náà tí ò ní ṣe bó ṣe ṣe bákọ̀bákọ̀ ohun tó máa ké mú máa ké èwo inú mi máa ti dùn ajẹ̀bí máa ti já ikú mi máa mo rò pé ti ń ṣẹlẹ̀. alájẹ̀bí náà wá promise mi pé gbogbo ìwà burúkú yìí máa fi gbogbo ẹ̀ sílẹ̀ máa come back. Now that's my ajara. That is my ajara. That's my

ṣe ti wá rí nsìn alihamudulila alihamudulila alihamudulila alami afinimọ̀nà ẹ ṣe olùgbé alájà ẹ kú àdúró tí ẹ kú gbà gbogbo òye ìgbésùn oníyàwó a máa jèrè àwọn ọmọ ìyá bàbá pátá la máa jèrè ẹ ṣe olùgbé èmi náà ti dìyà dókítà rẹ. ìyá dókítà hmm. Hmm. alájà. má ṣe náà má tọ́tọ́ wọ̀ ọmọ ṣẹ́ èmi náà là yes please. <laughs> ẹ tún fa akọ sí. ọmọ tún pé yóò wá sí yẹ. olúwa ò ṣe o. abẹ́ òde rí. ṣé rí mi ò tiẹ̀ kí n mọ ìdí kó jẹ́ pé gbogbo ìgbà tí n bá ti ń fojú kan yẹn báyìí lọ́kàn yín máa ń fà sí mi. ṣé ọlọ́run nìyẹn. <laughs> ok alájì mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wọn. tó bá jẹ́ pé nǹkan tí ó wà ní kápá mi tọ́lọ́hún fún mi àjàrà máa fún ẹ torí ìwọ náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ tí n bá dé bíbá bíi pé mo jù báyìí lọ ni wàá fún mi ní special attention náà káwọn nọ́ọ̀sì fún mi ní kàn fún mi lóògùn kàn ṣe gbogbo ẹ̀ bíi pé mo jù báyìí náà lọ ìwọ náà ń ṣọmọ bẹ́ẹ̀ tọrọ nǹkan tó bá fẹ́ tọrọ èmi á fún ẹ. ok sir ṣé rí ẹ ṣàlàyé fún mi pé àdágbé àdáfà ó pọ̀ fún yín mo dey advice pé kẹ́ ẹ gba ọmọ ọ̀dọ̀ káti ẹ̀ lè máa bá yín gbégbá gbàwọ̀ mo sọ fún ẹ tí n bá tiẹ̀ máa gbọ́ ọmọ ọ̀dọ́ àjọmọ ọ̀dọ́ tó lẹ́sìn bẹ́ẹ̀ tí púpọ̀ nu wọn tó wà ń ta wọn ń ṣe lẹ́sìn tèmi tàbí kàn tiẹ̀ má lẹ́sìn rárá hmm, ọmọ dání lè sọ fún pé kó lọ kírun kó lọ ṣàlùwàlà. ẹ <laughs> eh, nǹkan kan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yìí aláàjì tẹ́ bá lè fún mi inú mi á dùn gan. àníṣe tó bá wà ní kápá mi èmi á fún ẹ. ṣẹ́rí mo tiẹ̀ fẹ́ kẹ́ mi lo weekend just this week ni o. Àjàrà <laughs> ó ṣe àmọ́ ìyẹn ò lè bọ́ sí take for òòró ah, ni kódà nígbà tó ní kí n wá bẹ́ẹ̀ gbé ọkọ tiẹ̀ ń kọ́ ṣó máa gbà bó tiẹ̀ rí pé òkè wa age friends yìí bí bàbá àtọmọ náà ṣe ṣe ò gba ojú ẹ̀ ò ní gbà ṣe ló máa rò pé mi wà bẹ́ẹ̀ yes. <sighs> nígbà tójú òun náà fọ ó rí pàgbàlagbà ní kódà ó rí pé bàbá lè jẹ́ mi àti wípé ó tún máa improve health yẹn gan ẹ mọ ìmọ̀ràn àwọn èèyàn bá ṣeré ìmọ̀ràn àwọn èèyàn bá sọ̀rọ̀ torí pé loneliness gan kó nǹkan tó ṣẹlẹ̀ sí yín yìí. mo ti gbọ́ àwa. really. ṣebí one week ni. yes. Oh, thank you. Ẹ ṣé sá. Thank you very much. Okay ajá bèbí ọmọ tó rẹwà ajá ọmọ tó rẹwà. ní kẹ́ ẹ jókòó. èmi mo invite wọn wá sí gbà ẹ jẹ́ kí n ṣàlàyé fún wọn. mo rí pé mo mọ arákùnrin yìí ìdí nìyẹn tí mo fi fi ọgbọ́n invite wá sí ilé mọ́ mi mo sọ fún pé lèmi mi àmọ́ irọ́ ni mo pa ilé mọ́ mi níbí báyìí. ṣe rí aláàjì nígbà mo ti rí ní hospital ní ọkàn mi ti fà sí yín pé ah, mo mú ọkùnrin yìí tẹ bá rántí àlàjá pé ẹ kó àwọn pictures kan fún mi kí n wò ẹ̀dẹ̀ tó ṣàwọn àlàyé kan sí pẹ̀lú picture yẹn ni mo wá rántí pé mo mú arákùnrin yìí tẹ bá rántí wípé àgbà blood yín wípé ẹ fi ṣe test fún yín. ẹyin tẹlẹ fẹ́ ṣe blood test fún wider test lẹfẹ fún mi wẹ́wẹ́ malaria bí kankan. irọ́ mi sórí malaria kan mo fi ṣe DNA test fún yín ni àfi wá confam wípé ẹ̀yin gangan ni biological father mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. pẹ̀lú gbogbo ète tí àbíkẹ́ ṣe yẹn so èmi at the end of the day ni màá ẹ̀. alájọ́ mọ̀ pé ń bọ̀ o nínú ilé mi. ó nìyẹn o eré ṣubú kò lè dìde kò lè dìde báyìí o. bí mo ṣe lé ẹ jáde nínú ilé tí mo sọ pé èmi pẹ̀lú ẹ ò gbọ́dọ̀ gbé pọ̀ ní under the same roof mọ́ kò ṣẹ̀yìn arábìnrin tó sùn sílẹ̀ burúkú yìí. ẹ̀yin kọ́ lẹ ní o ẹ wo ní píkṣọ yẹn tẹ bá ṣàríyàwó yẹn ṣàdàmú àwa lọ ṣe ìsọmọ lórúkọ lè bà bẹ́ẹ̀ ni láàárọ̀ ọjọ́ yẹn kò sí nǹkan tó ṣọmọ o. ní ọmọ tí ẹ gbé kúrò nílé mi níjọ́ ìkómọ pé ẹ fẹ́ gbé lọ sí hospital. alájà wa plan ẹ ní plan work ni a plan ẹ ni torí pé a láti lọ ṣe sọmọ lórúkọ nílé bàbá ẹ láàárọ̀ ọjọ́ yẹn la ṣe sọ fún yín pé a ní láti lọ gbé lọ sí hospital hospital kọ́ la lọ ẹ wo alájí ẹ jẹ́ ìṣàlàyé fún alájí ṣé bóun rèé kí ṣe ilẹ̀ lọ́mọ. mo yé mi orí mi ti dàrú ni kò yé mi ni ọ̀rẹ́ ṣe bí àfáà rí ìyàwó mi rè lẹ́gbẹ̀ẹ́ ọmọ náà gbé dání. wọ́n gbé fún yín ni ẹ̀yin kó lè lọ ọmọ ṣé bí kò tí mo sọ fún yín rèé. Gari hilo. Eh. Uh, whatever to have so lọ́jọ́ kò síbẹ̀ kó bá mi sọ̀rọ̀ remove this hand please. mo ń gbọ́ lọ́jọ́ kò síbẹ̀ kó bá mi sọ̀rọ̀. àwòsùn bíi láàrin àṣà ìtàn àmì rẹ̀ please lọ́jọ́ kò síbẹ̀ yẹn náà ah, èmi ò ń ṣe oníkébékébé bẹ́ẹ̀ yẹn ọ̀rẹ́ ìyàwó mi ló jẹ́ mi ló sọ pé torí nǹkan kékeré kan wá ṣẹlẹ̀ kí kó wá jẹ́ ìwọ ló máa kàn láíláí fàbàdà no lọ jókòó síbẹ̀ kó bá mi sọ̀rọ̀ please. hello o máa tẹ o o máa tẹ o dìde o yà dìde come on go go go go go go. go out. máa lọ máa lọ ní kébékébé. go go go go. go. kí ló lọ́tán sí ni mi ò mọbi tí ìfẹ́ náà ti wá nígbà tó yá tí ìfẹ́ gùn mí débi tó yẹ kó gùn mí dé mi ò mọbi tó ṣe rí iṣẹ́ yẹn bá gbọ́dọ̀ lọ́yà. Adéwálé. Alájí. You've been my lawyer for some years now. Adeja, o máa ń ṣèfẹ́ inú mi. Yeah láìpẹ́ mo fún ẹ ní ọ̀dà kó ọ̀dà will mi lórí tó wà reluctant. alhaji um, ó ní nǹkan tí mo rò nípa nǹkan tẹ́ bá mi sọ because mood tẹ́ bá mi sọ lọ́jọ́ yẹn kò ń ṣe nǹkan tí mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀mẹ́ because mood yẹn lágbára because èmi wò pé nǹkan téèyàn bá fìbínú sọ ń gbà míì kò kí ń kò ìgbà míì kò kì í ṣe nǹkan tó yẹ kí èèyàn tètè máa react lọ because bẹ́ẹ̀ sì bínú sọ̀rọ̀ ọjọ́ yẹn tí bá ní pé kí n bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ mi mọ̀ bóyá you know you still have to rethink you know mood yẹn lágbára ìdílé tí mo ṣe wò pé kí n ní sùúrù fún yín fúngbà díẹ̀ bóyá ẹ máa change mind yín lórí ẹ̀ sá. Adéwálé kò sí mood kankan tó ń swing mi ò dẹ̀ lè ní rethink kankan I know what I'm doing nǹkan tèmi fẹ́ yẹn ni kò ṣe bóyá mo sọ tìbínú tìbínú o tàbí mo sọ tẹ̀ríntẹ̀rín ìfẹ́nú mi ni mo fẹ́ kó ṣe o alright. bóyá ẹ gbọ́ mi yé sá ah, nǹkan tí ẹ̀ ń sọ fún mi ni pé àbíkẹ́ gbogbo properties tẹ ní ní gbogbo ìlú yìí kí á wùlé ẹ̀ fóun nìkan alájì ẹni tá à ń sọ yìí kò tí ì bímọ fún yìí alájì ẹ wúlò sí dáadáa. Um, barrister Adéwálé. Mm Do you still want to remain my lawyer? Of course, yes. Nǹkan tí mo fẹ́ ni kò from A to Z transfer Theodore Abike. That is the way I want it. That is the way it's got to be. If you still want to remain my lawyer okay consider it done ó ti she. Um. Yes. kọ́lẹ̀ kan ní eh, do you still want to remain my lawyer and I said yes eh, eh, <laughs> ikú kọ́ mi wà ò ní fọ́ bu <laughs> ò fẹ́ kíkú òwò mi kó fọ́ <laughs> gbogbo nǹkan tẹ́ bá ti fe ni màá ṣe fún yín ẹ fi ọkàn bale ẹ bá wọlé mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ sínsìn. báyìí ṣùgbọ́n ti ṣe ṣe ẹ̀kọ́ ti sáyé. nígbà tó jẹ́ pé kì í ṣe pé bí ọ̀rọ̀ yẹn ṣe wu ọlọ́run nìyẹn ọba aláṣepé ọba tó ju gbogbo ọba lọ àríro àlá kábíyèsí olúwa ọ̀tọ̀ ni bí àwa ṣe tò nǹkan wa bá ṣe tò sílẹ̀ bó ṣe wọn ọlọ́run la ṣe kọ́kọ́ tó yẹn gbàtí èṣù dé mo change ẹ̀ sí tiẹ̀ bẹ́ẹ̀ torí pé bó ṣe wu ọlọ́run nìyẹn ojú mi là ojú mi là wá ni mi ò mọ nǹkan tó fà á. You're a genius. The last time tá à ń sọ̀rọ̀ tí mo wá bíbá mood swing ó dẹ̀ sọ pé bóyá mo lè ní rethink decision me. láti kó go, property mi fún un. barrister ordinary thing. ní rethink mood mi ò swíǹgì lọ́nà òṣì kankan mọ́ sórí èmi tí mo sọ pé kò transfer fábíkẹ́ yẹn mo tún wá ń sọ fún ẹ gbogbo nǹkan yẹn pátápátá láti orí pain dé tó pọ̀ jù bá gbé nǹkan mi padà sí bí ó ṣe wà tẹ́lẹ̀ olóríire ọmọ ni ẹ o you are so right pé orí mi ò pé nígbà tí mo make decision yẹn orí mi ti wá pé báyìí. Ah, èmi náà sọ bẹ́ẹ̀ wípé kí ló dé tí alájí take decision bẹ́ẹ̀ yẹn ah, ah, ṣé mo ọ̀rọ̀ yẹn ó ya èmi náà lẹ́nu bákanbákan pé ah, ẹni tí ò bímọ fún yín ṣẹkùn máa dédé ká kó gbogbo wíìlì fún bẹ́ẹ̀ yẹn èmi náà ti pẹ́nu ẹbí yín tí wọ́n bá pẹ́ láàárọ̀ ṣé máa dọ̀ṣẹ́ ni mo ti mọ bí everything ṣe ń lọ àwọn ẹgbẹ́ ṣe wá sọ yìí náà. o ti jẹ ǹjẹ àbò ti jẹ ǹjẹ. alájí mo ti bẹ̀rẹ̀ ṣẹ́ báyìí báyìí change ẹ̀ sí bí mo bó ṣe wà tẹ́lẹ̀ original plan wa bí mo ṣe kọ́ síbẹ̀ ni kò bá mi ṣe ń sìn. ẹ ṣé o tún ní nǹkan mi tẹ́ tó fẹ́ sọ fún mi sá. I will pay you double. I will pay you double. O kò sẹ́ni tó máa lé ẹ kúrò nídìí ẹrù ẹ̀. Nǹkan ẹ ti padà sọ́dọ̀ ẹ̀. Aláàjì. Yeah fatima ẹni náà ṣẹ̀ mí. ẹ ṣáà mọ ọ̀rẹ́ mi dáadáa. olóore mi ni pẹ̀lú gbogbo rẹ̀ tán ṣe fún wa ẹ̀ nǹkan máa rántí ẹ̀. ojoojúmọ́ ni mo máa fi ń dúpẹ́ lọ́wọ́ àwọn náà ràn mí sí kí ni nǹkan náà tẹ́ lè nídìí lọ́dọ̀ mi tẹ́ lè pè mí kẹ́ pè mí jókòó kẹ́ béèrè má ṣe fún yín ẹ mọ̀ pé olóore wa jẹ́ ẹ ti ṣoore ẹ ti dà síwájú ó yẹ kẹ́ máa tẹ̀lẹ̀ tútù ní anything you want just tell us. alájí wọn ti fi mí ṣe àgbẹ̀. Oh. ṣèrọ o mo fẹ́ máa bá yín bí lóòótọ́ ni. pé ah, nǹkan tí ò lè possible nìyẹn gbà tẹ́ kì í ṣe small girl ta fẹ́ mú sọ́dọ̀ abilékọ bẹ́ẹ̀ ṣe wàyẹ́ máa bá wa gbé ah, as what. <laughs> Ah. alájí àti dìkan náà kò sí nǹkan tó bá àdínú ẹ. nǹkan kan náà ni wàá mú ìtẹ́sọ sílẹ̀ yóò possible gbà tẹ́ kì í ṣe ọmọ kékeré kan ta fẹ́ mú sọ́dọ̀. ẹ wo ẹ wo tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ́ ń wá ibi tẹ́ máa gbé ẹ lọ síta any anything tẹ bá fẹ́ ẹ béèrè tán máa gbà wọ́n fẹ́ gbọdún mẹ́wàá ẹ wá bá mi èmi á sanwó bẹ́ẹ̀ ẹ dẹ́ máa gbé ìgbé àlàáfíà àmọ́ pé kẹ́ ẹ wá wá bíbà ẹ ọ̀ ọ̀. ẹ wò aláàjì ẹ ṣe sọgẹlẹ mo ti ṣàlàyé fún wọn bẹ́ẹ̀ o mo ní kàn wá any house ó tẹ̀ jẹ́ a whole house mo ní àlàjì àsanwó ẹ but mi ìfẹ́ kó dàbí wípé mi jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ mo fẹ́ káwọn gangan gbọ́ lẹ́nu yín directly òun ló jẹ́ kí n mú wọn wá síbí báyìí tó fi gbọ́ yìí because kò yé mi náà èmi ìwọ̀n bí tó ti ń ṣe o báwo ni odindi abilékọ ṣe máa máa bá ọkọ àti ìyàwó gbélé ẹ̀ẹ́dẹ̀ wà blood related <laughs> alájẹ ẹgbà bí o ẹjọ náà ṣé apá ló fẹ́ bá wa dìmú ni àbí itan. ẹbí kò yé mi o ó máa fojú póríṣiríṣi àbí kí lẹ́ni mọ́ àbí. má ṣe pa ikú láyé o àbábá mọ̀ àbábá mọ̀ ọ̀kẹ́ mẹ́fà nílẹ̀ ó ti lọ yín. la wàlá quwwata bílá ilé azẹ. ẹ fi mí ṣe yẹ̀yẹ́ ẹ wá dá yẹ̀yẹ́ mi sílẹ̀ ẹ ti rí wèrè àkídánidání ah, ilé tó jẹ́ pé nígbà tẹ wà nílùú òyìnbó èmi ni mo mọ́nítọ̀ ẹ̀ mo fílẹ̀ àtọ̀nà mi sílẹ̀ èmi ni mo kọ́ toyotes mo kọ́ pé ẹ̀yin náà fúnra yín dé inú yín dùn tí mi dẹ̀ jẹ́ yín ní kọ́bọ̀ pé mo mú kan tí yín mọ́ tèmi ẹ̀ wá dé tán mo ní kẹjọ kẹ fún mi ní yàrá kan kí n máa lò sí i ẹ wá sọ mí dẹni yẹ̀yẹ́ mo lóun ṣe bẹ́ẹ̀ nípa ti àáfàá ìyẹn lọ́wọ́ mi gbé ìgbésẹ̀ pé màá gbẹ̀san. ẹjọ́ èèyàn kan ló dàrẹ́tì mi síbí mo ní ìṣòro kékeré kan ni ó dẹ̀ sọ pé tí bá débi pé ẹ máa bá mi sọ ọ̀pẹ ẹjọ́ ọ̀rẹ́ mi kan ló ṣẹ̀ mí mo dẹ̀ fẹ́ dì pẹ̀lú ẹ̀ gan ṣùgbọ́n mi fẹ́ kó kú ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi pa sáyé. ṣe rí iṣẹ́ tẹ́ gbé wá yẹn iṣẹ́ kékeré ó wà nù iṣẹ́ tó simple jù táwa máa but irú iṣẹ́ tẹ́ gbé wáyé ó ní fọ́múlà tá a máa fi ṣe ó ní fọ́múlà a ó ní fọ́múlà b ó dẹ̀ ní fọ́múlà c ó ti yé wa bẹ́ẹ̀ tó bá yẹ pé a gangan lè fẹ́ a máa kọ́ bẹ̀rẹ̀ látòrí pé ká lè fóun lé ọkọ ẹ jọ ṣé ó ṣàtìlọkọ. bẹ́ẹ̀ni. ó ti bímọ rí kò bímọ rí. àtọ. bẹ́tà ìyẹn gangan ló wá fi dùn jù kò bímọ rí yẹn òun ló dé ládé ẹ̀yẹ kò sọ fún pé láwọn àfa kan tí máa mú lọ bá. àfa ẹ sọ pé ẹ láfa kan tẹ máa mú lọ bá bí àfa yẹn ó mú ọṣẹ gan ọlọ́run gbà fún gan kẹ wàá mú wá sọ̀dọ̀ tètè ẹ fi iṣẹ́ tó kù lẹ fún mi àwa máa lè kú òun lẹ ọkọ nọ́mbà wán tàbá kọ́ lè kú òun lẹ ọkọ náà akọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ àbáyé ẹ̀jẹ̀ pátápátá sórí tẹ́ bá máa rí láìfọ̀ bá máa gbà àti láìfọ̀ mi rè nǹkan tó bá máa rí ya máa rí ya ní àrísìkún ni. ẹ̀yin lè máa ṣàfà yẹn. èmi lèmi máa ṣàfà ẹ̀yin ò ṣe fìyẹn lẹ̀ ṣe bẹ́ẹ̀ mi rìn sí táwọn lè ṣàfà ọdún àwọn ẹṣin ó yára ṣẹfẹ gbọ́ mò ń ṣe bàbá Ọ̀ṣun ah kí lẹ sọ yìí tí bá pa ọ̀dà tí mo ṣe àwọn Ọ̀ṣun fún yín ẹ wò ó pé ah ah iṣẹ́ ò tán síbi kan àwa náà rèé ṣòro àfà là máa ṣe this time around ẹ kò sọ fún bẹ́ẹ̀ kó wà àkàrà fi tó kú ọkú ah, eh, mi ìfẹ́ kí inú ọ̀rẹ́ mi dùn mo fẹ́ kí inú ẹ̀ máa bàjẹ́ ni mo fẹ́ kó wà láyé bí aláìsí nítorí pé tó bá kú kò ní pé mi mo fẹ́ kí inú ẹ̀ máa bàjẹ́ ni kí in fact kí gbèsè ayé ẹ̀ sun ẹ jọ ẹ wo kí wọnú bedroom mi màá múra torí pé àmọ́ owó ìṣòwò tó máa wọlé wá bá mi ń bẹ̀ ó ṣeé kó jẹ́ pé ẹnìyẹn mọ̀ wá nígbà ẹni yóò kì í ṣàfà o all the time àfà ni mo ti dà fà ó ti iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ price náà kí ló wà lẹ̀. owó tiẹ̀ wà ń lẹ́nu lóòkù fi bẹ́ẹ̀ sanwó náà ṣùgbọ́n owó tó wà lẹ̀ mo lè ṣèlè fún yín ní eight hundred kẹ́ máa bá mi ṣe. eight hundred yẹn kéré kálá máa mú wa àwọn abẹ́ ṣe fàájì paríparí eré èèyàn wa báyìí tá a bá jókòó fàájì kan ní iye tá à ń lọ so tíṣẹ́ bá wọlé báyìí irú iṣẹ́ ìlú ẹ̀kọ́ la wá sọ iṣẹ́ long distance ni long time a máa ń pe iṣẹ́ ní long time ó ti yé yín bẹ́ẹ̀ ó kún gan àmọ́ ibi tó fẹ́ end sí bàtà mọ́ ibi tá a ti fẹ́ bẹ̀rẹ̀ bọ́tí ibi tó fẹ́ end sí gangan làwọn ò mọ̀ ibi tá a máa fi charge gan lórí owó yìí ni àmọ́ wọn á rí pé kò fi bẹ́ẹ̀ sòwò lọ́wọ́ yín a help yín náà ni àmọ́ síbẹ̀síbẹ̀ fún wa one point five million ká bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ogún èjò tó lọ lọ́hùn one point five àmì lágbára ẹ̀ nǹkan tí mo kàn lè ṣe ni pé ẹ wo mo lè fún yín one million. ah one million anyway ẹni tẹ́ gbé ìtòsí owó lórí ẹ̀wà lé ni ẹ tún lè gbé ìtòsí owó wà lórí ẹ̀wà lọ́jọ́ mi kò sí wàhálà ayé ká bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ pápápá ẹ má wọrí ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́lọ́ má mú wa iṣẹ́ tó simple jù lẹ́gbẹ́ wa yẹn ah, tí bá pàfọ́ọ̀mù àfáàfún ẹ̀rọ abáyìn. hello Ìbàdàn gbogbo ẹlòmọ́sì gba ìyọmọ ayé iṣẹ́ kékeré kan ló wọlé jàre kò fi bẹ́ẹ̀ síbi tìrí lórí ẹ̀ o ìwọ kan gborí wọlé ká plan àbàyè máa ṣe àìrọ máa mú daṣọ dání kò sówó pọ̀ lórí ẹ̀ kò sówó pọ̀ lórí wọn pé daṣọ máa fẹ́ ga tán lórí owó ni wọ́n ṣe ìṣèwé jàre wọ́n ní kọ́ ní kó máa bọ̀ ká plan lórí iṣẹ́ iṣẹ́ ti di ṣíṣe. Hmm. ìfẹ́ mi ṣe wà lọ́kàn yín kò lè yé yín. ó débẹ̀ pé ẹ̀mọ kan tí mo sọ yìí ṣé rí ọmọkùnrin yóò gbẹ̀sìn gan o wákàtí márùn-ún ẹ̀ máa ń pé pérépéré bébí ṣe máa wọlé sí lára tẹ́pẹ́ kò ní rí tẹlòmíì rò àfẹ́mí nìkan tẹ́pẹ́ tí yóò bá rí mi kò ní jẹ tí ò rí mi kò ní mu tí ò rí mi kò lè sùn tó jẹ́ pé gbogbo kan tí bá ti ń sọ fún báyìí kó máa gbọ́ òun ni mo fẹ́ bàbá o òun mo fẹ́ kẹ́ bá mi ṣe o. àbíkẹ́ èèyàn tún wọnú omi kó tún mọ kígbe òtútù mọ ni ó wá rán fòfó ń ṣe oní pé kó jẹ ẹdá ibi tó ràn mí dé wọn jẹ kọjá abẹ ṣe bí ọta nípa dẹdẹ lórí ẹbú àkàbà sí kẹrẹgẹ tilẹ ọrùn bóṣùlà dèdè sẹkẹrẹ ìsanwó olóde ìdáhùn mi láti ń lọ rí ìgbékú sọ̀rọ̀ nílé onídìyàn àbíkẹ èyí sì mọnimọni kó tó fò mọ ní ìrà mọnimọni kó tó rìn mọ tipátipá báyìí ni kí fi mojú ná wọn bọ sí débi pé arákùnrin táwọn yóò nífẹ̀ẹ́ rẹ̀ kọjá yìí Mm. àbíkẹ́ yóò nífẹ̀ẹ́ rẹ débi pé ìwọ gan ọ̀tún sọ pé ọ̀fẹ́ tó yìí ní tẹ̀sán tó ń sọ gbẹ̀yìn sẹ́gbẹ̀ èèyàn ní níná nílé kí tètè ọmọ jò bẹ́ẹ̀ mo wí fún ọ yóò nífẹ̀ẹ́ rẹ kọjá bí tó rò Hmm. ń hmm, sọ pé èmi kò kọ́. Tí kì bá ṣe pé ìwọ ló ṣe tí bá ti fi fẹ́. Torí gbogbo oúnjẹ tó bá ṣe fún mi, eh, Tí má ti fi sẹ́nu tí mo ti ń jẹ báyìí, màá mọ̀ ni torí ó dùn yàtọ̀. Ah, I'm flattered. No, it's not flattering. I'm telling you the truth. Oh, thank you. My Màá dẹ̀ sí, gbogbo àgbàdo. Mm. No I'll be right back. Thank you. Love you, darling. Love you, darling. Die. oh, ìdàlá ìyá rò mí nà ńlá ìwà mí nà ń ti surprise Surprise? What surprise? Big surprise. Surprise will lo fẹ́ fún mi ju better food kó o tún delicious. Oh, surprise mo nílé yìí ó ga Ah. Okay. When I return. When Trust I return. Me. Yeah. And. Mm-hmm, and. I love you. I love it. Bye. Oh. No, no, no, Love you, darling. You see that? Yeah. You kan wà tí mo fẹ́ sọ fún yín. Ah. nǹkan náà tó fẹ́ sọ tí ó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà sí sọ now. ṣe rí kíní yẹn máa ń bọ́dà mi gan. wá ètò aláwẹ̀ láti bọ́dà nígbà tó yẹ pé èmi tó fẹ́ sọ fún mo wà nítòsí ẹ̀ anytime tó bá ti lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ open up and let's solve it whatever the problem is. ẹ wo nǹkan náà ni wípé mo máa ń rò pé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kò possible kẹ́ ẹ má ti ṣe wíìlì yín. of course èmi tẹ́ pé mo ń tọ́jú yín tẹ́sẹ̀ pé mo múnú yín dùn mo ń jẹ́ kẹ́ wà happy all the time kí ló máa jẹ́ èrè mi bíbá i mean kí ló máa jẹ́ géèmì mi ṣé ìṣepẹ́ tí mi máa gbé bíbá yìí torí pé ṣáà mo gbọ́ mi tí ì bímọ fún yín. Àbíkẹ́ á mo ti gbé ẹnu gbé ẹnu gbé ẹnu ó ṣàbí sọ pé ó sọ síta. So mo ti prepare awẹ́ mi and eh, ìwọ náà dẹ̀ you come into the picture nìyẹn ní ìtì wa ti ta méjì ah, I'll do something about it Machine ṣe nǹkan lórí rẹ̀. àbí kẹ́ ẹ ṣe ń sìn yẹn ẹ gbégbèsè <laughs> Yeah. Hello? Dilo. Ẹ wá lè mí ni. Àìjọ mo fẹ́ between now and tomorrow. Mo fẹ́ kó ju forty eight hours lọ. No, kò sí nǹkan kan. Will tap it here. Yeah, mo fẹ́ ka alter. Hmm, I want us to adjust a few uh, uh, stanzas there mm, ó ní ibi àwọn méjì kan tí adjust. And now, yes still ò bá in me. mi ò ní sọ adjust ṣe bí mo ní nǹkan mi <laughs> àbí kí ni tiẹ̀ rẹ̀. thank you o lè wá bá mi ní tàbí ọ́fíìsì bí kíbi tó bá bá mi We sí tá tí mo wà tá thank you all right. Oh, my darling. That's why I love you. I should go on here. Kazim. Kazim. Ṣó tán ẹ? Ṣó tán ẹ báyìí? Yegede yegede ojú tì ẹ́. Ibi tó wa ẹ́ sìn, ibẹ̀ ló máa for life. Ibẹ̀ ló máa wà for hey. Ṣó tán gbogbo flanga flanga to ṣe fẹ́ mi? ṣó ti tán wò ó jẹ́ kí n ṣàlàyé fún ẹ gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí ẹ tó ń ṣẹlẹ̀ sí láìfẹ́ àwa tá a wà ń bẹ̀rẹ̀ èmi àbíkẹ́ ló wà ń bẹ̀ bó dẹ̀ ṣe máa bákú ló wà yìí bó ṣe máa bákú òun ló wà ìwọ ìwọ ọlọ́ṣẹ́ gbowó ilẹ̀ èmi ló fẹ́ bọ̀ wò ó wọ́n fún ẹ ní seven days kó fi kú síbi tó wà yìí tó bá kọ̀ tó bá sọ pé òkú èmi fúnra mi màá yín ẹ lọ́rùn pa màá pa ẹ síbi báyìí seven days seven days kí ni mo tẹ̀ ẹ́ sọ mo mọ̀ pé wà á tẹ̀ ti kú before that time ìwọ idiot mo ṣe ń lọ ẹ̀ i'm going and i'm going for good seven days after seven days mo tún mo tún repeat tó bá kú màá wá lu ọ̀tá pẹ̀pà màá rọ́ sí ẹ lẹ́nu wà kú dànù mo ṣe ń lọ yìí i'm going and i'm going for good mo fi ẹ sílẹ̀ yẹn pẹ̀lú orí burúkú àìsàn tó ló ń ṣe ẹ kó lọ àbí kú sí dànù kí ló ń fún tí bá gbé ńlá fún ẹ wà á kọjá sálì kìámà fúù. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tọ́lọ́run lè mú ọlọ́run kì í ṣe bíi àwa èèyàn nìkan bẹ̀ àwa obìnrin gan pàápàá ṣe mọ̀ pé alétẹ̀ àwa la bí àdẹ̀numọ́gbọ́n àyíníkè tá a lè lò òun ló jẹ́ kí n dàbí ọgbọ́n tó jẹ́ pé kò sẹ́lómi tó wòye ju èmi lọ nígbà tí èmi àti yín fi wà mo fẹ́ kẹ́ wọn pé kò sẹ́ni tí èèyàn lè mú o ara àwọn ẹ̀san tí mo fẹ́ gbà lára yín nìyẹn èmi pàápàá ni mo tún lọ sí iléèwé àwọn ọmọ mo lọ sí iléèwé ọmọ yín ajára tí mo lọ gbogbo àwọn fọ́tò hàn pé ìyá ẹ̀ oníṣekúṣe ni èèyàn márùn-ún ló bímọ fún èmi ni mo bà gbogbo ẹ̀ jẹ́. padà lẹ́yìn mi èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́. ẹ wá rí o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí lábẹ́ pé yèyé tẹ́ fi mí ṣe òun ló jẹ́ kí n ṣe gbogbo nǹkan tí mo ṣe fún yín yìí ó dùn mí nì ó dùn mí gan-an ni. Àbíkẹ́ Àbíkẹ́ ò máa bá kan jẹ́ Àbíkẹ́ ò máa bá gbogbo kan jẹ́. ah. ah. well a máa máa dúpẹ́ náà ni a máa máa dúpẹ́ pé àti ẹ̀rí di òótọ́ tí ọba rí di òótọ́ àlàfẹ́ mú àṣà lè mú lọ́hùn pa jẹ́ ká máa dúpẹ́ jẹ́ ká máa dúpẹ́ àmọ́ ṣe mọ̀ pé eré lásán la dẹ̀ fọ̀rọ̀ ní ṣe. ni eré la fi ń ṣe ọ̀rẹ́ rẹ̀ lásán eré la fi ń ṣe. èmi ò tún gbàdúrà sọ́lọ́run kò tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ òbí ọ̀rọ̀ ọmọ ẹ ọ̀rọ̀ ọmọ ṣùgbọ́n bó bá rán nǹkan lọ àbọ̀mọ̀ fóníṣẹ́ dandan àbọ̀bọ̀ o àbọ̀ àbọ̀ ti dé tán àbọ̀ ti dé àbọ̀ ti dé aláìgbọràn sá lọ ìbò ìkà tó ní wà jẹ́ wà ká wà láwà mú ó fi wẹ̀ wà pàgbélé a kì í gbàlùbọ́sà káwọn ẹ̀fọ́ wò láéláé pàṣọ ń oh oh, owó oh, oh. ọmọ tá à ń bari tó wà kí n jọ tètè gbọ́ torí tìyẹ máa mà ní ajára ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ o ajára ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ ṣe ṣe ṣe ṣe jẹ́jẹ́ o ajára. Hey.